ló ṣẹ̀ jáde ni lálẹ́ gan wàá tún ló ṣẹ̀ jáde ọjọ́ ọ̀gán ló fẹ́ jẹ́ ọpọ́ ti pẹ́ tó ti jáde ṣé ò ń ṣí eré ni. ẹ wo kẹdẹ máa wo ẹyin náà wo gbá mi ó sì kún. ọ̀gbẹ́ni mo jáde kò fi sórí ilẹ̀ ló ṣe ojú ya ẹ. ó dàgbà lóun fẹ́ bá yé ẹjọ́ ó yá gbẹ́rù ẹ lẹ̀ gbẹ́rù ẹ lẹ̀ ṣí eré ni wà èmi ò mi ò bá ṣeré o owó lèmi ta sí o ó yá fẹ́mi lọ́wọ́ mi. ẹ gba mi kò sówó kan lọ́wọ́ mi. fẹ́mi lọ́wọ́ mi sì yẹ́s ó dà pé o fẹ́ o fẹ́ o fẹ́ kí n bàjẹ́ ẹ̀ jẹ́ àbí. yẹ́s akimi ìlú rẹ ni ṣé ìwọ ni ṣé mọmọ ni ṣé ìdè ọbẹ bá ọtọ sí ẹ ọyà àwọn wọlé lè. tó máa bọ ìjà àdì. sáré fúlẹ̀ yìí ọyà ọyà jẹ́ pa jẹ́ pa ọlọ́run àpáyé ẹ̀jẹ̀ yìí fi wọ́n lẹ̀ ìbọn máa ń ṣe ni. ní wọ́n ti dàgbẹ́ ìmú wọn. ìbọn ìwọ àpáàdà rẹ ìṣòro pàápàá rẹ kí ni. bàlá wọlé. ó dà tó alẹ́ kí ló dé tó ṣe báyìí. tí wọ́n lẹ́bẹ̀ẹ́ máa ṣe ìrìn àwọn àdúgbò náà àwọn ọmọ ìwà. ní sùúrù dájọ́ lọ bá wọn. dà sẹ́ ọ máa ń bí láìpẹ́ ẹ̀ ló ti mọ́tò tá a fi pawó owó ti ẹ̀ wọn náà. ẹ ah, eh, ìwọ náà tiẹ̀ ní sùúrù díẹ̀ kó tí ì tó jà náà ọmọ nǹkan ó wà ń lé báyìí bò má wọ̀rẹ́ mo mọ oríkì ẹ̀ mọ́ mọ́ bí ṣe máa mọ́ má ṣe ìyọnu má wọrí bọ nǹkan tó ṣẹlẹ̀ um, hello hello. ẹ̀wọ̀n bá sọ̀rọ̀ lórí fóònù. Um, ẹ̀gbọ́n mi mo try láti pè bọ́ network. give me the phone give me the phone now. seven minutes ago in the last call, eh? My Chipotle is in our phone. Which means you deleted the phone number. No, mo try láti pè, but kò lọ, so I kept trying them. Okay, so o sí lórí phone. Oh, okay, kò yẹ ti. Ṣé o n gbé pẹ̀lú intelligence nísìnyí? No, mo. Aṣẹ́wó ah, nìyẹn, ṣé o ní sọ fún ẹ? Gbogbo ojú ẹ̀ tó máa ń kun everything mo ti sọ fún ẹ tó bá ti obìnrin tó bá ti kun yín báyìí ṣé ọ̀rẹ́ tí gbogbo ẹ̀ ti ń black tó ń to yoyo aṣẹ́wó lọ máa ń dìgbẹ̀yìn ṣé ọ̀rẹ́ yẹ ṣé ọ̀rẹ́ gbọ́dọ̀ wọ̀n ni? You know I'm warning you, right? Ẹ eh? wàá bá ara ẹ níbi tó fẹ́. O get point mo ń bọ̀ látòkè sí mo bọ́ ẹjọ́ tó báyọ̀ tó sọ pé o ti ń bọ̀ máa tẹ̀ padà máa tẹ̀ padà àbọ̀ ẹgbẹ́ ìjẹun ló sọ fún yẹn àbí gbà fún yẹn <laughs> i'm sorry for you gbogbo orí burúkú tó ń ṣe yẹn máa ṣe lọ ọ̀hà bá ibi tó fẹ́ n back my words ṣèbí ṣèbí obìnrin ló ń bá sísá ẹ̀ ló ń bá sọ̀rọ̀ tí ò gbé àbí àbí sísá ẹ̀ kọ́ ni ilé sísá ẹ̀ ló máa kó lọ gbẹ̀yìn ọ̀hà bá ibi tó fẹ́. mi ì ṣàṣẹ́wó. má má lóbi mi o ṣọṣọ mẹ́tẹ́ mo sọ pé mo kúrò Show me here. Good. Give me that phone. More. Move on. Move off for me, man. Ah. Hey, ma, worry. Ẹgbẹ́ mi máa pè fún àpè padà bí. Màá bẹ́ẹ̀ pé màá mọ̀ bóyá sísá ẹni àbọ́kùnrin ni. Ṣé she ṣe mo fẹ́ ṣòro ṣe ni kí? ẹ bọ́lá wà báyìí. yẹ òun ní àti hurry up ẹ mo kàn pass lórí títì mo kàn dúró sórí títì bí báyìí ni. mo ti block ọ̀nà ni wàá gbà yẹ mo bike mo bike ẹ down down mo ṣe. Ẹ jẹ́ ele conjunction ló bá sọ fún kò ṣe sá fún ọ̀gá ọ̀gá ẹ kí ló ṣẹlẹ̀ àwọn abẹ́kọjá ròdù tí wà lélẹ̀ ẹgbẹ́ mọ́tò ikú lọ́nà ẹ máa jáde jẹkújẹ nìyẹn ìwọ ni kíní. ẹ ò sọ èso mọ́tò mi dákú ni. kí ló rí. mọ́tò dákú sọ kò lè move. ó takú mọ́tò yẹn náà máa ń takú. mọ́tò yẹn lè fi kú. èmi rò pé èrò ló mọ́tò yóò ọmọ ọ̀làdúnmí owó ti kú sí ìbàlú o. ẹ bá kí ló àwọn bá ní mọ́tò ń dákú báyìí ní ọjọ́ ìjọ mọ́tò lówó náà ti máa ń dákú. My car is is is is dead. Kò ṣiṣẹ́. Ó yẹ iṣẹ́ ká wò kó tó ṣe ká bá yín wò. Kì í ṣe. Ẹ ṣílẹ̀kùn mọ́tò ká bá yín wò. Ó máa bẹ̀rẹ̀. Kí n ti ẹ báyìí, aláàánú Samaria. Dúró wà. Àgbẹ̀ ìṣúná. Hey, be quiet. ìtọ́nà bátìrì ẹ ṣí bọ́nẹ̀tì bọ̀dájà báyìí wò kíní kan ṣe é. aláì máa wí bá tù bí ìgbà sórí ẹ̀ǹgbà ìpínlẹ̀ ìgbàgbàlagbà náà. ilẹ̀ ẹ sáàtì ẹ bàbá. mo sọ fún un. ó yà ó yà. ọ̀rọ̀ ojú mi já fún ní àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ bá wọ́n tó gbà rẹ̀ àwọn olùkọ́ ìfọ̀ àwọn ọmọ tó ti ṣe ẹ̀ ẹ̀ ẹ̀ bá ìdájọ́ rẹ̀. ẹ̀ bá ìdájọ́ rẹ̀ ẹ̀ bá ìdájọ́ rẹ̀ ẹ̀ bá ìdájọ́ rẹ̀ kílẹ̀ tún wá ní ṣọ́ọ̀bù mi mo ní kílẹ̀ wá. àbúrò mi ló ní kí n wá. kẹ wá ṣe kíni kẹ tún wá dá mi gbèsè lẹ́ẹ̀kejì. ẹ dúró bẹ́ẹ̀ jáde. ẹ dá mi lóhùn. ẹ má bínú jàre. àwọn náà kàn déédéé sọ fún mi pé ọ̀gá àwọn ní káwọn má wà bíṣẹ́ mo mú ní a. Ah, mo ní for what reason nígbà tí ì ṣe pé àfún yín lówó kọ́ṣẹ́ kílẹ̀ yín ṣe wọ́n láwọn ò ṣe nǹkan kan wọ́n ní ẹ ṣáà ní kí n yọjú sí yín àmọ́ àpòkè ẹ jẹ́ kí n dé ọ̀dọ̀ yín. oníṣàn tó ń ṣe ẹbí pé kí ló ṣe tí mo ní kó máa ṣọ́ọ̀bù mi. àṣé báwọn rèé wọn láwọn ò ṣe nǹkan kan sẹ́ẹ̀. kò ní lè sọ ń pé bàṣẹ jẹ ni bàṣẹ jẹ ni tí yóò bì lẹ́rùn ok ẹ já wò báyìí mo ní kí wọ́n yọ ẹ́ńjìn bọ́lẹ̀ ni mo sọ ẹ jọ ṣé jìnnà yàtọ̀ sí gíláàsì ẹ́ńjìn mo ní kọ́ yọ wọ́n fi fọ́ windscreen mọ́ mi lọ́wọ́. yé wọ́n fọ́ windscreen ẹgbẹ́ fọ́ windscreen. lóòótọ́ ni mo rẹ̀ ti yọ ẹ́ńjìnì yẹn mo rẹ̀ ti gbé sílẹ̀ ni mo wá mo wá tajú kọ́ mo wá rí mi irú bíbá yìí tó lanú mo mo wá rí kí n fi ámà gbà wọlé kẹ́nu ẹ̀ padé padà wá ẹ ṣé panel bìtà ni àbí mẹkáníìkì. ẹlẹ́ẹ̀kejì. o tún ṣì ni. a fẹ́ sáfìsì mọ́tò mo ní ju wọ́n jọ ẹ̀ ẹ lọ ra ọ́ìjì lọ́ọ̀lì o kẹ wá lọ sínú mọ́tò yẹn o nígbà tó máa rọ́ọ̀lì dè wọ́n ra àbúrò dé wọ́n wá tó wá lọ mísì àbúrò mọ́ omi wọ́n wá dà sínú éjì kó lè bá géèjì ọlọ́run ní kí n débẹ̀ kí ìyàwó fara mi pé tiẹ̀ géèjì éjì lọ́ọ̀lì wò nígbà tí màá géèjì mo ti bá omi àti ọ̀lẹ̀ mẹ́. ẹ jọ kéjì ni mọ́tò mi lọ́wọ́ lọ́wọ́ mọ́ mi lọ́wọ́ kọ́ kí ni màá sọ. ẹ jọ sára ṣe tẹ kọ wọn nìyẹn. èmi ò kọ bẹ́ẹ̀. ẹ gbọ́. èmi ò kọ bẹ́ẹ̀. ṣé ẹ̀rọ mi mọ Ah, balẹ̀ fẹ́ kọ́ wo o nígbà tí gbàṣẹjẹ máa ń wò bọ ó máa ń wò bẹ́ẹ̀ torí ọ̀pẹ ni. eléyìí tó wá ṣe tó bí mi inú pátápátá látàyé dọ́run tí ọ̀gbẹ́lẹ́ tó yìí ṣe yẹn mo sì rán àwọn èèyàn bá mi mo sì ń bí àwọn èèyàn sáwọn tó ní àwọn nǹkan yẹn wọ́n sì ń gbọ́ sí mi lẹ́nu bá mi lọ oúnjẹ wá àtòwó àtòúnjẹ mo ṣe ń bá yín sọ̀rọ̀ lórí kankan bẹ̀ nígbà tó máa dé yẹn. ẹni sùúrù owó ẹ̀yin lẹ fún wọn lówó. bẹ́ẹ̀ni bá mi lọ oúnjẹ wá ni mo sọ àtòwò àtòúnjẹ mi ò rí kankan. kì í ṣe pé ẹni kò yọ owó lápò ara ẹ. irọ́ owó yẹn mo fún ló fún ara mi. èlò lẹ wá fún un. ẹ má bí mi léèrè ẹ bí wọn léèrè pé lè mọ fún. ẹ gbọ́ sọ́n fún parọ́ ọmọ yín. ẹ mo mo mo mo mo mo ti mo ti mo ti délé olóúnjẹ mo ti ra oúnjẹ tán. mo wá padà bọ̀ lọ́nà ṣọ́ọ̀bù mọ́tò kọ́ báyìí wá ń bọ̀ àbí túú àbí túú àbí túú. ó kàn gbá yín ní gbóògà. kò gbá mi mọ́tò yẹn já oúnjẹ gbà lọ́wọ́ mi. mọ́tò já oúnjẹ gbà lọ́wọ́ yín màmá dòdò yètò. olùwẹ̀ ò ṣe gan ní báyìí. láti ọjọ́ téèyàn ti ń pa irọ́ mi ò rẹ tó pa irọ́ bíi tiẹ̀ ìwọ ti parọ́ ànábì ti dìde. ẹ wo tí ìbá ṣe pé ẹ jẹ́ ẹ̀gbọ́n mi ni mo mọ sẹ̀ríà tó yẹ kí n dá fún yín ó yẹ kí n ti lù yín pa ni. ẹ wo jàre ọ̀gá. kí lẹ wá ṣe tẹ́ fi lè lù wọn. ẹ ẹ ẹ̀gbọ́n mi ni wọ́n ẹ̀yin lẹ ní bínú. ẹ̀mí èèyàn tẹ ní tọwọ́ ẹ bọ. àmín ṣé tí ẹ rí ṣe rí ọlọ́run tó ti ń fún yín ṣe a máa fún yín ṣe ni ẹ̀yin ẹ lọ ṣe ìjà aṣọ yín kẹ́ ẹ padà bọ́ sẹ́nu iṣẹ́ yín. tó bá kọjá bí tó wà yẹn tí mi bá fọ́ spanner mọ́ ẹ lórí kò fọ́ ọ̀rẹ́ mi mú. wèrè ni ẹ ni o fẹ́ sọ mi dàbí mo yẹ dà ni. o nígbà tẹ débi tí mo gbà yín láàrin pé kẹ́ máa ráyè sọ̀rọ̀ lẹ́sẹ̀ ní kò lọ ṣe ìjà aṣọ anyway mo ti mọ nǹkan tí màá ṣe fẹ́ẹ̀ méjèèjì ṣẹ́ni mo ṣe wò yín ó yá alẹ́ lẹ́bi ṣọ́ọ̀bù ilẹ̀ ẹ o. ṣé máa dáwó tán fẹ́ fi kọ́ṣẹ́ padà fún wa ni. fámi mo fún ó mọ nǹkan tí mo lè ṣe o tẹ́ẹ̀bà pé màá ń sìn o ó mọ nǹkan tí mo lè ṣe o ó yá àlele. kíná kíná lè ṣe. olórí burúkú bàbá ṣeré asinrin lọ̀gá mi o ọ̀ ọ́ máa ń ṣe bí ajá ajá àdìgbòlugi ń gbà mí wọn ọmọ ọmọ ẹ̀gbọ́n ọmọ. ìrandé ọ̀rọ̀ yín ṣe bí ajá àdìgbòlugi. ẹ kọ́ sí kọ́bí. àwọn wèrè gbogbo. àbáyé fẹ́ ẹ kọ́ sí lọ sáyò máa ṣe yín papọ̀. òótọ́ náà sọ. ẹ̀yin lẹ́wàlẹ́wàlẹ́wàlẹ́wàlẹ́ ẹ̀yin lẹ́wà lẹ́wà lẹ́wà lẹ́wà lẹ́wà lẹ́ ẹ̀yin lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ sẹ́rẹ̀s straight bóyá oníṣẹ́ oúnjẹ o ṣé àwọn kùtù o. mo máa dọ́dọ̀ àbí bẹ́ẹ̀ bóyá oníṣẹ́ oúnjẹ o bóyá oníṣẹ́ ọ̀ṣunṣun àbádọ́dọ̀ sẹ́rẹ̀s sẹ́rẹ̀s ọ̀rọ̀ àyà sọ̀nsọ̀nsọ̀ gbẹ́bọ́dì ẹ̀jọ̀ àbádọ́dọ̀ sẹ́rẹ̀s serious. ọ̀rọ̀ àbá àtẹ̀ omi ń jà kí bọ́dọ̀ ó lè lórí kó jíṣẹ́. àbáwọ̀ ló serious. àbáwọ̀ ló serious. àbáwọ̀ ló serious. wọlé wọlé ṣe ń jẹ wọlé ṣe ń jẹ o wọlé wọlé wọlé wọlé wọlé bí wọ́n ní ọ̀gá mi ọ̀bá ọlọ́run sẹ́rẹ̀s sẹ́rẹ̀s onídìlọ jàre sẹ́rẹ̀s. Mọ́tò náà ni ìgbádùn tó ń pariwo tó ń hó lálá yìí mo ti sọ wípé mo ò ní ṣe ń jìtà ilẹ̀ ó ti lé ẹ máa ní sùúrù máa so yín pọ̀ ní wà á sẹ́yìn ayé ẹ̀ kò ti kówó èrè lérò báyìí ẹ̀fọ́ ọlẹ̀ wọn bẹ kọ́ wa tún ní ẹ ti ka abc lọ́gẹ́gẹ́ ń gbọ́ mo sọ wípé mo ò ní ṣe ẹ bẹ ń ṣe ó dà wípé ẹ̀yin náà lọ́wọ́ àbí apá bíi ti rẹ̀ bẹ̀. fọwọ́ pọ̀ jọ wá wọlé lẹ́ńtà bíríjì dírẹ́fà wẹni tó ń bá ẹ sọ̀rọ̀ wẹ́n orí mi kò ti tẹ̀lé pẹ̀lú aṣọ tí mo kó sí. bàbá ọ̀rọ̀ yìí wá ẹ sọ fún ọ pé ẹ sì kéré ẹ lè báṣẹ tiwa jẹ mo ti sọ fún yín kẹ mú ṣéǹjì yín dáa. ẹ fẹ́ mi ṣéǹjì mi o ẹ fún mi ṣéǹjì mi ò ní wọlé tẹ́ bá fún mi fẹ́mi jẹ́ǹjì mi mi ò balẹ̀ fún mi jẹ́ǹjì mi mi ò balẹ̀ fún mi jẹ́ǹjì mi láyé láyé fún mi ò balẹ̀ fún mi jẹ́ǹjì mi lọ́jọ́ àwọn ojú jọ lọ́jọ́ àwọn ojú jẹ́ǹjì mi jẹ́ bọ́ ojú jọ lọ́jọ́ àwọn ojú jẹ́ lọ́jọ́ àwọn ojú jẹ́ǹjì mi balẹ̀ fún mi jẹ́ǹjì mi balẹ̀ fún mi jẹ́ǹjì mi balẹ̀ fún mi change mi jàre ẹ jẹ pé ní sọmi ló bá yín wí. ó yà á tó owó jábọ́lẹ̀ owó jábọ́lẹ̀ ó sọ fún bẹ́ẹ̀ ní ṣe é wá ṣe mí o ẹ sì tọ́ ma bọ́ ọ́nà mi kú mi. kú ṣe ń jẹ́ pé kó máa lọ sẹ́ẹ̀ ó yà á bọ́lẹ̀ balọ̀ balọ̀ balọ̀ bá gbàgbọ́ tí ó gbé wọ́n ní ọ̀gá mi ẹ ṣe é bá mi rí i bẹ̀rẹ̀ sí mọ́tò fún mi jọ. bàbá tí ní ṣèkọ́ máa wálé o. sẹ́wọ́n bẹ̀rẹ̀ ọsàn yẹn lọ́sàn lé nínú. ọsàn ọsàn tó wà yìí dùn dáadáa. ọ̀yẹ́ oh, ẹ bá mi ta usual mi kẹfì pineapple kan náà sí. ó dà ó dà ṣé iṣẹ́ ń lọ. adúgbò lọ́wọ́ lọ́wọ́. olúwa ṣe é. ẹ kọ̀ọ̀rọ̀ ajé mọ́ mi ẹ mọ́ ti bá yín kó fún wọn ẹ mú wa ẹ mú wa wọ́n fẹ́ pẹ̀náìtì tó ti tán mò ń bọ̀ ok. jọmọlẹ wọ́n ní ọkọ̀ alákọ̀. kí ló ń ṣe mí. ọmọ mi ni. that's my mom. ọmọ yín ni. ọmọ mi ni èmi mo bì ṣé mọ́ra yín ni. amọ̀ra o. ẹ ti mọ̀ra ẹ ti mọ̀ra náà. ẹ wò tí bá ti ṣiṣẹ́ mo máa ń wá assist mọ̀ sí. <laughs> really. ó yá ó yá ó yá. ẹjọ́ bá gbèsè <laughs> mí lójú kí ló dé tí ogun rẹ̀ rí báyìí kó ń wo ìyá rẹ̀ ràn báyìí ẹ ara ya ilé. Ah, a ti lọ síbi tó ti ń ka àwọn oògùn fún wọn a ti ka oògùn fún wọn then àwọn kan ní ká ṣe àwọn àgbo kan wọ́n ti mu àwọn àgbo yẹn náà. irú àlẹ́ yìí sọ̀rọ̀ àgbo ẹ̀ sọ̀rọ̀ bí ọ̀nkọ ogun ó máa relé ìwòsàn kan máa ṣàyẹ̀wò ara rẹ̀ fínífíní ìwọ ọmọ bí àìsàn bí bòmí mọ́ra kí n pa ọ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ lórúkọ ààrẹ ẹ ẹyẹ ń kàgbo ẹ ṣé ìwọ náà rí bí ẹ̀sà àlàáfíà lára yẹ ò tọ́jú rẹ̀ ó tọ́jú ìyá ìjọ mi lójú. ó tọ́jú mi ìjọ mi lójú gbìyànjú ah. gbìyànjú ọmọ ni oh. ó tọ́jú mi. ìjọ mi lójú gbìyànjú kankan ìtọ́jú rẹ̀ ilé ìwòsàn ilé ìwòsàn ní kókó kẹjẹ ká gbéra báyìí ilé ìwòsàn yá. Ah, owó owó iye kọ́ ọmọ kú ni ọlọ́run á dìde fún ìrànlọ́wọ́ kí la wà fúnra wa fún ẹ dìde báyìí jẹ́ ká gba ilé ìwòsàn lọ ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ilé ìwòsàn báyìí kíá kíá kíá kíá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. ẹ wà yín tẹ́lẹ̀ lẹ wà ń wojú mi ó yẹ pick two ẹṣà méjì ẹṣà méjì ẹṣà méjì continue we play. Mm. okay. ìbílẹ̀ ah, wa. sẹ́mi last. Ah, ah ẹ̀gbọ́n mi. bóyá sọ àtàdá ah, mo ti wò yín. ẹ̀wọ́n ló ṣe. mo kó lè dá ni o. yóò dá. ẹ̀mọ ẹ̀rọ ajáre ẹ pẹ̀lẹ́. ẹ̀gbọ́n mufu ló pè mí láàárọ̀ yìí. wọ́n ní àwọn olóró pàtàkì táwọn fẹ́ bá wa sọ ṣùgbọ́n ṣàṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn mo ní hmm, kàn kúkú máa bọ̀ lọ́dọ̀ gbogbo wa kájọ sọ ó yá ẹ tẹ̀síwájú. ẹ ẹ mo mo mo mo wò pé bí mo yẹ máa ń sùn lé tẹ máa ń fún mi lóúnjẹ láàárọ̀ lọ́sàn lálẹ́ yẹn ẹlẹ́dàá mi wá jí mi pẹ́pẹ́ pé òun ò láìkí ẹ̀ máa bọ́ mi pé kèmi náà wá nǹkan ṣe. àtàndá ṣé ìwọ ló sọ pé a lè bọ́ wọn mọ́ ni. èmi ti ṣàlàyé fún wọn àwa náà ní nǹkan kan a lè bọ́ yín ẹ̀gbọ́n a lè bọ́ wọn má ṣẹ́jú a lè bọ́ yín ẹ̀yin náà wá nǹkan ṣe so lọ́rọ̀ kan ṣá wọ́n ṣàṣọ fún mi pé àwọn fẹ́ máa tẹ̀lé owó jáde bóyá káwọn náà rí kọ̀ǹdọ́tọ̀ máa ṣe pẹ̀lú ẹ̀ mo dẹ̀ bóyá kan wá sọ ń bíbà. ẹ mọ tó ṣe ronú náà kò báàdì owó sọmọ pé ẹ̀gbọ́n mufu ẹ̀gbọ́n àtàndá ni àtàndá sì rèé ọ̀rẹ́ mi ni sọmọ pé ẹ̀gbọ́n gbogbo wa náà ni bọ́n ṣe láwọn fẹ́ ṣiṣẹ́ wọn báwọn wá ibi tí wọ́n ti lè ṣiṣẹ́ níbi iṣẹ́ yìí ẹ̀ẹ̀kan bá ń wá ọkọ̀ kan kán mọ bá iṣẹ́ láàárọ̀ kán mọ bọ́ọ̀lẹ̀ ń ká sì kí àwọn náà lè mọ rí nǹkan kan fi sápò. ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ti kọ̀ dọ́kítọ̀ ẹ̀gbọ́n ò lè ṣiṣẹ́ wa. Ah, kí ló dé. kí ah, ah. eh, eh, lórí tó fi sọ pé mi lè ṣeṣe yẹyẹ eh, bí ṣe fi kẹyàn ta mọ́mọ́ kò ta bọ́lẹ̀ ni. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n ò ní voice iṣẹ́ tiwa àwọn ṣiṣẹ́ kékeré ẹ̀gbọ́n ẹ̀ ní voice. àwọn lóhùn àṣẹ wọn ṣẹ̀ṣẹ̀ ń pariwo ni. ẹ̀gbọ́n ò ní voice òkè ń bá mi ó yẹ ti ẹ pèrò ẹ pèrò ká gbọ́. dákẹ́jà rẹ mo léèyàn ò ní ṣe bóun lẹ̀ ń gbọ́ yẹn sìn ṣé báyìí máa ń wọ mọ́tò ẹ̀dẹ̀ máa máa ń pèrò sí mọ́tò. ẹ ẹ wàá ṣàlàyé fún wọn ni wọ́n rò pé tí o sọ náà ni àwọn ní káwọn sọ padà èrò bí bẹ́ẹ̀ kọ́. ok ok ẹ wo bí ẹ̀gbọ́n ẹ máa pe èrò ẹ máa pe ìyànà pàjá àbáyége ẹ máa pe ibìkan àbóṣòdì ìyẹn ni túmọ̀ èrò tá à ń pè náà. ẹ gbọ́ ẹ pe agége ìyànà pàjá. agége gangan. ẹgbẹ́ agége. tàgbẹ̀dẹ ni. yàrá pàjá àìjẹ àjẹjẹ àjẹjẹ yàrá pàjá wọlé ẹyin náà gbọ́mọ yín sọ̀rọ̀ wọn ò lè iṣẹ́ wa ohun wọn máa bẹ̀. ohun wo ló fẹ́ bẹ́ ẹ̀gbọ́n yóò ṣẹ̀ṣẹ̀ máa pariwo ohun látàárọ̀ dalẹ̀ ohun agogo lọ́lọ́run fún wọn ohun agogo lọ́lọ́run fún wọn ohun ọ̀hárí. ẹ̀gbọ́n ẹ̀yẹn wa ohun wọn nìkan kọ́ lábẹ́ àwọn gan abẹ́ ẹ̀wà ẹ̀wà ẹ̀wà. ẹ̀rẹ́ ìbáyìí náà ṣe mú wa dídé òun ni wọ́n mọ́fà lóòkè ni báwo lẹ́yìn náà máa ń ṣe báyìí ẹ lè máa dójú tìyàn káàkiri wọ́n ní kẹ́ ẹ pèrò ń sìn ẹ kọ́kọ́ ń mú style bí pẹ́ fẹ́ jó ẹ tún padà ń ṣe bí pẹ́ ń kọrin. mo ní kí n fi yọ̀ sí ni. iyọ̀ ti já báyìí. ẹ máa kó yọ̀ kó nu ẹ. à irú ẹ jalè jalè. ẹ jẹ́ ní tu ṣe máa yọ yọ̀ kó nu ẹ. ṣe ń gbọ́ ẹ mọ wọrí ìlú àmọ́ ta sì mú fún mọ wọrí. ẹ jà lọ. sọ ti yé yẹn ẹgbọn ẹgbọn ẹ mọ wọrí a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ ti yé ṣé bó wọn ṣe gbọgbọ nìyẹn. owó làbí mọ̀mọ́ sí bẹ́ẹ̀ mọ̀mọ́ sí bẹ́ẹ̀ ọmọ pé mo fowó ọ̀rẹ́ mi. tí yín lèmi ń ṣe tó bá kanlẹ̀ akàn yìí ẹ̀gbọ́n ẹ̀ máa jábọ̀. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jábọ̀ ni owó ẹ̀gbọ́n ìsọ̀ǹgì kọjá bó ṣe yẹ tó bá ń gbọ́ ọjábọ̀ kò fọ ọmọ náà nígbà tó fi ṣe sẹ́ bíríkìlà tí àwọn ọmọ onílẹ̀ bá dé tó ń kálukú bá ń bẹ́ sókè bẹ́ sílẹ̀ báyìí látòrí dẹ́kin báyìí wọ́n fò sílẹ̀ ní gbẹ́ẹ́. wọ́n á jábọ́ sílẹ̀ yá lè. jọ kan wọn ló lè. sílẹ̀ lẹ̀ ìyẹn dá. tọ́ba wa jábọ́ lẹ́nu mọ́tò mọ́tò mi máa mú wọn gùn ni. tí mọ́tò bá mú yàn gùn kọ́. ẹ mọ tó kàn ẹ bàgbàlagbà ni ẹ tí mọ́tò bá gun ẹ̀sọ́ ẹ mọ kọ̀díṣọ̀ tó máa wà tí ilé mi ń sọ tó bá kàn yóò máa kàn mí o ẹ fà wọn lé lè mọ́ kó máa kó tiwọn lọ Kim ga ga ga ga ga ga yeah. Kim ga ga ga ga. Ó dé ìsọ̀mọ́ mi nìsín ni obìnrin tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ wọn ní àti wá sí shop for like two weeks. Kí ló ń gbà ló ṣẹlẹ̀? Over two weeks nísìnyí, wọ́n wà ní hospital. What? Two weeks? Ó lè pè mí kọ́ ẹ̀kẹ́ mọ̀. Mo ní kí n má bọ́dà yẹn. But I told you to call me if you guys need anything now. Hospital bọ̀ wá ni. Bámi dé lọ hospital. We'll talk about this later. I'll take you there. Thanks. In hospital, Bandila Hospital, Hospital. Bandila Hospital. Yes, sir. Okay. It's the all right. jẹ́ kí n pe dókítà straight on. Hello? Hello, doctor. Good afternoon. How are you? Oh, I can't sir. I'm very well. Um, doctor, we need... Uh, uh, yes, sir um, family member mi kan ó sick ṣe mi so wọ́n pè mí sìn you know so wọ́n ní kí wọ́n sáré rọ̀ṣẹ́ ní ẹ lọ sí hospital you know so mo wá ń béèrè lọ́wọ́ sister mi pé hospital wọn lọ gbé wọn lọ ló ní one local hospital ní area ni you know so what i need you to do for me now is pé kẹ́ send the ambulance lọ sí hospital náà right kọ́ wá gbé àǹtí mi yẹn. ah yes sir. Uh, ambulance kò kí n ṣe problem sir máa arrange fún immediately sir. ẹ sọ fún mi tó máa ti dé hospital yẹn kó pè mí kẹ fún nọ́mbà mi so màá lè instruct on who exactly it is kó máa gbọ́ ọ sọ́dọ̀ better care. no problem ẹ ṣe púpọ̀ thank you god bless you sir. all right okay very well i appreciate you and then whatever the bill is gbogbo ẹ ẹ send ẹ sí kẹ kí n mọ tí o gbọ jẹ my transfer was accounting. All right, I need you to take good care of her, please excellent care, please. Okay, we'll trust Very well. Bye, sir. Is she? Okay. So, um, uh, doctor tèmi ni mo pè yẹn ní VI, right? So, wọ́n máa send ambulance wá sí ibi tá a lọ yìí, wọ́n Thank you, sir. You know, so that wọ́n lè take care of because Ziri Abiba doesn't even look, <laughs> it doesn't look like people can be saved around here, you know? All right. Amen. Because she probably had mom. Don't worry. So, so it's matter of buying straight? Okay. This, this is... No, this is not the type of hospital. tó bá gbòkú wọlé iṣẹ́ rí ó máa jáde láàyè àmín ah ìjọ mi lójú ọlọ́run abánijọ náà lójú àmín iléeṣẹ́ rí a máa tẹ̀síwájú o àmín àmín àmín ẹni rí ìdààmú ẹni rí wàhálà ẹni rógun alákòóbá àmín o àmín àmín. àmọ́rọ̀ rẹ nínú mi dùn inú mi dùn àrọ̀ rẹ mi yá gágá àìsí ẹ̀sìn ìdúpẹ́. ẹ ṣẹ́rí màmá iṣẹ́ tiwa là ń ṣe ẹ jẹ́ ká dúpẹ́ gidigidi lọ́wọ́ ọlọ́run ọba tó dẹ̀mí wọn sí kò sí wàhálà àti pé ẹ̀dúpẹ́ gidigidi lọ́wọ́ Mr. Kẹ́sìnró ah! ẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n gbìyànjú ṣe ti gbọ́. àríkẹ́sì ló máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sí. any moment from now I'm a máa discharge wọn ṣe ti gbọ́. Ah, ẹ ah, ṣe sà àlọ́ ṣe ọ̀rẹ́ mi bọ̀ lé àlọ́ òun ṣe. ẹ fọkàn yín balẹ̀ everything is in ọlọ́run kò sí wàhálà inú mi dùn bí mo iṣẹ́ tí wàhálà wá ń ṣe. ṣé ṣé mo dúpẹ́. no no no enough mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ a kì í dúpẹ́ ara ẹni. ṣe mọ̀ pé àwọn àgbà náà lọ sọ pé ẹni tá bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kú ni lẹ́rù lọ ni I really want to say a big thank you on behalf of my mom thank you so much. It's alright so mọ́mí mo ti order àwọn ògùn yín then double ni mo order sure mi so dábàá ti lò yẹn tán ẹ láti continue láti máa lò ẹni sọ pé tó parí ti yánsìn yín ẹ discontinue ẹ. mo ti wà ókè. Ah, no no no ẹ máa lò bí dókítà ṣe sọ yẹn ẹ máa lò ó pé ni mà ẹ mo ti sọ fóònù náà gbogbo nǹkan tẹ bá ti ní nǹkan ẹ kì í mọ gbogbo nǹkan tẹ bá fẹ́ pátá Ọlọ́run àgbẹ ṣe ọkọ mi. ẹ má stress ara yín. ṣe ọkọ mi ojú ò ní tiẹ̀ ò ní fàìsàn ló gbà ohun tó ṣe fún wa ẹ̀kọ́ la máa fi san fún ẹ ayọ̀ la máa fi san fún ẹ lágbára ọ̀nà. lóyún kọ́ mo ṣe ọlọ́run ṣe ọlọ́run ló gbàdúrà pé mi ah. tí ìbá ṣe nǹkan tó ní kí n ṣe ó bá bí mi léèrè kí ni wọ́n tó ṣe fún mi kí mo fi ṣe. Ah. ṣe ah. mo dúpẹ́ ṣe ọkọ mi ti dán ọmọ mi ọmọ mi ní ẹ. bí ṣe fẹ́ kẹ́ mú mi ọgbọ́n ni ẹ o bí ọmọ mi ní ẹ. Kulmas kini kana kana nuiri kimani kisini kama oli kina kinga ga ga ga ga ya Darling. Honey. Baby. Baby, food, food is ready. Mo dẹ̀ ti gbé sórí dining so mo ń wo bí a kì í dish out. Tí owó yẹn bá kọ́ mi wà láì ilé agajù ẹ lọ. Oúnjẹ ah, eh, eh, eh, ti rẹ́dì ni, wọ́n á ní kí n wá pè O ṣé, ebi ò pa mí mo rò pé ó lè tutù. tó bá tutù èmi máa jẹ fúnra mi ṣé mi ò fẹ́ jẹ́ sí ni dá mi lóhùn exactly so just leave it as it is. kẹ́sì mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé nǹkan wà tí mo ṣe fún ẹ tó like tó ń bí ẹnu because you get irritated by every little thing I say or do and your reaction is always very tó bá sọ fún mi màá mọ̀ bí n ṣe máa adjust ara mi. well it's because you are irritated náà òun fẹ́ kí n sọ fún ẹ nǹkan tó ṣe kó ba lè adjust àbí ẹ kó ba lè pa ọwọ́ ẹ̀mẹ̀ wá ẹ àwọn aṣẹ́wó tẹjọ́ ń kọ́ ẹ̀yìn jọ́nù click ẹ̀yìn olórí burúkú obìnrin òun fẹ́ pè wọ́n ṣé pé o sọ pé o ṣaṣẹ́wó mọ́ ni àbò ẹ fẹ́ re switch base is that what it is ẹ your name great now let me tell you something ìjọ tó bá ti stop gbogbo àwọn ọ̀rẹ́ pèlépèlé tó rìn yẹn ni ò ṣe aṣẹ́wó yẹn ìjọ tó máa rí dúró mi nílé ṣọ́ọ̀mù yẹn get out of my way kí ló kí ló kí ló sún gba ìwà kú ni stupid woman. ẹ sọ yìí ó lè ó lè ó lè lágbára díẹ̀ um, I need to come out and tell you how I feel about you. Bí láti bá mi from day one, èmi ti ń wọ ẹ pé gbogbo ìṣesí ẹ yìí mo láìkẹ́ nǹkan bẹ́ẹ̀. Wọ́n wí pé gbogbo tí mo fẹ́ ní obìnrin náà ló ní. You're very obedient, you're respectful you're hardworking, you know wọn á wò pé ah, irú ọmọbìnrin yìí irú obìnrin mo ti ń tọrọ lọ́wọ́ Ọlọ́run pé ìwà tí ṣe sí gẹ́ọ̀ yìí obìnrin tí máa fẹ́ fẹ́ lé ayé mi gbogbo ìwà tó ní yìí these are the qualities tí mo ń tọrọ lọ́wọ́ Ọlọ́run wọn á wò pé look it's, high time mi kò lè máa kó gbogbo nǹkan sọ́kàn kí wọ́n á lè bẹ̀ẹ́ sọ jọmọ lójúmọ́ mo fẹ́ fẹ́ ẹ ló fẹ́ mo fẹ́ fẹ́ ẹ bí ìyàwó ṣé ń ṣeré ni oko kẹ́ṣì. mi ò ṣeré i'm dead serious. bẹ́ẹ̀ ni ìyàwó ń lè nà. mo ti mọ kó máa sọ yẹn ṣé o ti àwọn mi yẹn ṣe bí mo fẹ́ yẹn you leave that one alone i'm gonna handle all that. ẹ wo ẹjọ ọmọdé ara mi ni mí ẹjọ mi ìdẹ́lẹ̀ ṣe ogun olórogún ẹjọ. okay trust me everything will be fine and then Shuri to be sincerely honest with you èmi náà mi expect pé bí ṣe bẹ́ẹ̀ sọ. So No, ló máa fún answer I know yeah, yeah you might have to think about it so I'm willing to wait kí n fún small time Call you know but with the hope pay favorable response ló máa fún I a ní mi ò lè Me é sẹ́ẹ̀ mi lè ogun lórogún. think about it. àwọn pé kẹ́sì wọn lè fẹ́ yín ah, ẹ ti níyàwó nílé just take your time and think about it all right just listen má sọ nǹkan kan. ǹgà tó bá wà ní pé irú ọmọbìnrin mo fẹ́ ní ìní ní gbogbo problems tí mo ní yìí ẹ́ compared to ilé aṣẹ́wó tí mo kò lọ gbé sílé yẹn ah well aláti ṣe má ti ṣe ara rẹ̀. jáde ó ah. jáde nìyẹn. tí ìbá jáde nǹkan ò fẹ́ lé mi jáde ni ṣèbí inú ilé mi mo wà ní ọ̀gá mi náà ò fẹ́ lé mi jáde ní ilé bàbá báyìí mo wà ní. no ìgbà tó sọ fún mi lókè pé o ti ń lọ ni so èmi rò pé o ò sí nílé mọ́. ẹ so òun mọ́nítọ̀ mi ni o fẹ́ kí n jáde kí o lè lọ ṣùṣì tiẹ̀ náà àbí àbí èyí ni mítì yín àbí o ti pè wọ́n àbí kò ń bọ̀. I'm not dressed to go out. jáde. Mm mi ò jáde mọ́ i'm not going anywhere get your shit and go out. mi ni jáde báyìí. ṣebí uniform àti ẹ̀wọ̀n náà ló wọ̀ bomb shot àti àti àti tank top lẹ́yìn wọ̀ ni. Ah. ṣé yàtọ̀ sí nǹkan tó wọ̀ ni. ẹ eh? wear your shoe and get out mi ò jáde mọ́. ìwọ jáde. èmi ò lọ́bì kankan. Ah, ó ṣòfò níbi tó fẹ́ lọ tẹ́lẹ̀ tó fi ń ṣọ́ mi kiri ò mọ́nítọ̀ mi ni àbí ìwọ ló máa get out jáde lọ dress kò jáde because kò síbò tó ń ṣe ilé ìgò go you're irritating me lọ. ẹ̀yin lẹtọ níjà ojú bó dẹ̀ ń fojú sọ fún ẹ mo ń fi gbogbo ara sọ fún ẹ ó tiẹ̀ fẹ́ wo ibi tí mo wà má má ṣe bẹ́ẹ̀ náà ọmọ mo láìkí ẹ gan mo fọ́ fún ẹ ìwọ sórí bó ṣe ń wò mí mi tí mi yà wò o ọlọ́run bá ń gbọ́ ìwọ́wọ́ gan mo fẹ́ fi ṣe ìyàwó mi mo lè fẹ́ kó gbọ́rọ̀ sí mi. ẹ stop ẹ jàre ah tó bá jẹ́ kó stop ẹ kí ló ń ṣiyẹn náà ó dẹ̀ wò mí látòkè délẹ̀ owó rẹ̀ ṣáà compatible. ọmọ máa ń wojú mi ẹsẹ̀ mi ní kò wò náà kí ló ń ṣe tó ń ṣe báyìí. tí bá wá ń wọ ọkọ tọkọ ò sí lágbàáyé mọ ṣé wẹ ló ń san ni. wọ́n tẹ́ pé kàn fi ẹsẹ̀ gbá títì kiri àdúgbò oníṣẹ́ lọ́wọ́ màá irú ẹ̀kọ́ ló ń sọ. <laughs> ẹ gbà mí jọjú o ti mú gbéraga mọ́rọ̀ ẹ o ìwọlé mi ò níṣẹ́ ṣé wọ́n níṣẹ́ ni. mo níṣẹ́ i'm a professional driver. yẹ ẹ gbà mí professional driver ordinary driver lásán lásán ìwọ ló wá ń gara tó ń tó ń ṣe bíi kíni èmi níṣẹ́ agbèrè mi. tí ò bá sáwà ṣé ilé ìrìn lórí títì ni. ó tì yálà yà yín ló tẹ́ títì táwa ń gbà ẹlẹ́tú la ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yin ó lẹ́à tẹ́pẹ́ ogun olóògùn lẹ́ fi jẹun ẹ̀yin rí fraps go to hell nuisance. ojú ẹkùn pa òye ẹ̀yin lẹ́tọ́. ẹ gbà mí láyé orí ọ̀rọ̀ ló pè é bẹ́ẹ̀ nìkan ọmọ mi ò lè dájẹ́ ló ṣì lọ́wọ́ ọ̀gbìn ìṣá. afa how market. pàdí mi bad market burúkú lọmọbìnrin ìṣá so ó gbọ́ gbogbo kan tá à ń sọ bẹ́ẹ̀ látara rẹ̀ ọmọ ọmọ yìí ó jí ẹyẹ mi ó kúrò ní yẹ̀yẹ́ ó tún fojú igbó lẹ̀. ṣé mo máa ń sọ fún ẹ gẹ́gẹ́ proud gan ó dẹ̀ bàjẹ́ gan. ilé ẹ̀jẹ̀ kó proud ọlọ́run máa ń gbọ́ sórí bóyá wà ẹ̀ èmi ni má ṣe jòyà ẹ̀ mọ́ kéré gan iṣẹ́ ilé ìkéré èmi tẹ́mi fọ́ olúmọ mi wà nílé fọ́ ilé yìí mélòó ni gbogbo òkúta tó wà lẹ́yìn ẹ̀. ilé ìbòjì sáìsì ìgbéṣọ̀ ló wà lára. sọ fún pé kẹ fún àwọn oníwọ́n ta mi lọ. ẹ̀ẹ́ di márùn-ún tó kọ́ bá wọn gbé wa èmi ń lọ síbi tí mò ń ni ẹ fẹ̀mí lẹ̀ jà rè. Ah, ah. kí ló dé ẹ ń jà ni. ṣẹ̀rí mọ́ mi mo tọ́ ni pé mo kẹ́nu fẹ́ sọmọ yín. ó kẹ́nu fẹ́ sí kó fẹ́ fẹ́ níyàwó. bẹ́ẹ̀ mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mo bá sọ mo ká gidi borí ẹ̀yin náà ẹ bá mi bá sọ̀rọ̀ ìwé tẹ́yìn bá pa sọ̀rọ̀ á lè kàn sí lẹ́nu. ó dà màá gbìyànjú agbára mi ẹ mọ̀ pé àwọn ọmọ òde ìsìn ẹ lè sọ fún wọn wípé tiwa ni kàn ṣe ìfẹ́ inú tiwọn náà máa fẹ́ mú ṣe ẹ ṣùgbọ́n tí bá ba sọ tó bá gbọ́ màá gbìyànjú agbára mi. so tí ọsàn ti bíyàn tó bá ti dábìlì bá ti dé fresh one kẹ kọ́kọ́ kọ́kọ́. Ah, tó bá ti dé o mọ̀ pé mo mọ̀ pọ́sàn ló fẹ́ràn jù mo mọ̀ kẹ̀kẹ́ kó change dànù ṣọ̀rọ̀. ó dà ó ṣe má bá sọ̀rọ̀ má bá sọ̀rọ̀ ọlọ́run jẹ́ ó gbọ́ ó dà ó dà ọkọ mi. wọ́n láwọn fẹ́ fẹ́ mi. n tó sọ fún mi nìyẹn ó dẹ̀ sọ pé òun ti bẹ́ẹ̀ sọ náà pé nǹkan tó ń bí ẹnu tó ṣe kí òun nìyẹn kò ṣe nǹkan kan tó bá lóun fẹ́ fẹ́ ẹ̀ ọmọ dáadáa lọmọ tí mò ń wò yẹn gbogbo ọjọ́ tí n bá ti rí báyìí ni mo máa ń rí wípé ọmọ alálùbáríkà ni ọmọ tó kọ́lé tó gbẹ̀kọ́lé ni èèyàn yìí ni ìwọ náà rí bó ṣe ń wùwà bó ṣe ń ṣe ni ẹ ti mọ̀ wípé eléyìí tó bá jẹ́ ọkọ ẹ̀ á ṣe dáadáa ṣé wò ó rò bẹ́ẹ̀ ni. bọ̀ màmí ṣé bẹ́ẹ̀ mọ̀ pọ́n ti níyàwó ńlẹ̀ ṣé kí ló máa ṣe ìyàwó kejì ni ọmọdé ara mi ni mi ò èmi ò lè ṣe ìyàwó lẹ́ẹ̀kejì fún anybody o èmi ò mọ bá ń ṣe lórogún o tó bá jẹ́ nítorí gbogbo àwọn nǹkan kéékèèké tó ń ṣe fún wa ẹ jẹ́ kó ya di nǹkan tó ń ṣe mú wọn o èmi ò lè lọ ṣe ìyàwó lẹ́ẹ̀kejì fún anybody. ọ̀rọ̀ ló sọ ó sọ dáadáa ó sọ̀rọ̀ bí ọmọ tó jẹ́ pé ó ní ọjọ́ ọ̀la ṣùgbọ́n èmi kàn máa ń dúró lórí kádàrá ni. Anjọlá tọ́lọ́run bá sọ wípé ilé ẹni tó ti jẹ́ wípé ó ti níyàwó mẹ́fà ló máa bọ́ sí kò sí ohun tá a fẹ́ ṣe sí i tọ́lọ́run rí pé ibẹ̀ nígbádùn ayé ẹ̀ wà kò sí solution sí yẹn. ẹ wò má mi èmi èmi ò lè fẹ́ wọn o èmi ò lè fẹ́ wọn o tó bá jẹ́ pé tó yẹ ni èmi ò lè ṣe o ọmọdé ni mi lè ṣe orogún mi lè ṣe o tó bá lọ lé ẹ níyàwó èmi àtọkọ mi nìkan ni náà ń kọ tíbẹ̀ ò bá ṣe dáadáa kí la fẹ́ ṣe ṣùgbọ́n ọmọkùnrin tí mò ń wò yìí mo rí wípé ó síríọ̀sì o ọmọkùnrin náà dẹ̀ máa ṣe dáadáa mo fẹ́ kó jẹ́ ká rántí oore tó ṣe fún wa ó pọ̀ o má jẹ́ ká fi ibi sú olóore o níwọ̀nba àgbà tó sọ wípé ohùn tó jẹ́ lẹ́nu ẹ̀ ló ti jáde tí mo dẹ̀ rí àpẹẹrẹ ọmọ dáadáa dáadáa èèyàn tó máa bá wa kalẹ̀ láì sí wàhálà mo fẹ́ kó jẹ́ ká rò dáadáa o ẹ Anjola. mami mi ò lè ṣe ìyàwó kejì mi ò lè fẹ́ mi ì fẹ́ sẹ́ mi ì fẹ́ o. kí n gbẹ́nu mi sọ. mi ò ní kẹ́ sọ mami ò lè fẹ́ ọkọ ọmọdé mi. sọ fún mi pẹ́nu mi ń rùn nìyẹn. orí pé fùfú wọn rọlé. mi ò kún mọ bó ṣe bó ṣe pẹ́ omi di ń tẹ́bí ń wọ̀yàn lára báyìí. Ah, ọ̀dọ̀ àwọn kinní wọn ní fùfú lé ní. wàhálà ni mo ṣe ké torí fùfú hmm. orí pò rọ̀ ni. ọmọ tí wọ́n ṣe wọ́n lọ bú ọbẹ̀ hmm. bẹ́ẹ̀ mú irú ẹja. èmi hmm. á di orí. ó tó lè fún mi láàrin kan náà. Ah, irú kan àárín kan èmi náà mórí kan àárín kan. mélòó ah, wàá lọ bẹ̀fẹ̀ kù. Ah, èmi ò mọ orí wàhálà ẹ̀ pọ̀. àtàládá mi lóhùn. ṣé n tó fẹ́ ṣe o. pékélépékélé arúgbó jẹ gbèsè ta lásán kò sọ bẹ́ẹ̀ kankan nu pọ́ọ̀tì mọ́ pọ́ọ̀tì kan náà kò sọ bẹ́ẹ̀ lé máa bá wa dà sí yẹ̀yẹ́ kò sí ní sọ́bẹ̀ ìdọ́bẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ sí lánàá. pọ́ọ̀tì lásán mo bá bẹ̀ kò sí nǹkan kan pọ́ọ̀tì. kí ni ọ̀fẹ́ sọ́bẹ̀ bá dà sí yẹ̀yẹ́. kò lọ wo. àtàtàdá ọkọ tó ń sọ ni. Ah. lórí àtàdá. ẹ kò wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tọ̀. kò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kò sí bẹ́ẹ̀. Eh, ta ló gbọ́ bẹ́ẹ̀ ta ló gbé ogun ọbẹ̀ kó le. Ah, nígbà tẹ́mi àtẹ́jọ́ wà lẹ́sẹ̀ mi mo kọ́ bẹ́ẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ mi mo lọ ra fùfú. ṣé mo fẹ́ bu ọbẹ̀ fáwọn tó kọjá lọ nígbà tó ṣe pé bóyá ẹ̀mí ò mọ̀ pé abẹ́ fọbẹ̀ jẹun ni. O lè má fọbẹ̀ tọrọ kó kọ́ bẹ̀ jẹ tẹ́bí bá pa ẹ́ jù. Ah. àtẹ̀yẹ̀ máa mọ̀ pé kó làbí ló máa gbọ́ bẹ́ẹ̀. o ah ta ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ló máa gbélé àwọn mẹ́rin náà gbélé àwọn mẹ́rin náà gbélé. àbúrò ẹ̀ ló kọ́ bẹ́ẹ̀ jẹ. tí àjọ ọ̀rọ̀ yìí bá lọ sí mọ́ owó làbí lórí yóò le gan o yóò le gan o. àbúrò ẹ̀ ló ọbẹ̀ jẹ tí mo lè dààmú lórí ìfúfú yìí. tí ọba ti jẹ́ mi lọ́jọ́ bẹ̀ tí ọjẹ́ wọ lọ́jọ́ bẹ̀ yọtọ̀ lọ ta ló bẹ́ẹ̀ jọ bẹ̀ tọ́jú owó ah o tẹ́bi ń pa mí olórí burúkú wọn ní kí n farabalẹ̀ jẹun. Ah! Ah! ọmọ ń lè ṣe báyìí já wá owó labi lọ gáréjì nìsọ gárájì àlọ gárájì. ah well done owó labi owó labi má sì rẹ́kun ọ̀fẹ́ sẹ́kun báwo ní wọ́n tọ́ lọ́n. ọbẹ̀ tí ń bẹ́ẹ̀ nulẹ̀ níbo ló wà. ọbẹ̀ ìwo wo ni. wo wo wo eléyìí tẹ́gbọ́n ẹ̀ ṣe bí tó tutù yìí èmi ò ṣe bẹ́ẹ̀ máa bá epo gidi bó ló gbé bẹ̀ sí. àtọ̀dá èwo ta àwọn wo ló tutù wọ́n gbé mi sínú fíríjì ni àmọ́ gbé mi sínú fíríjì àmọ́ tutù. bó ṣe ń bá sọ̀rọ̀ yóò dà ibo ló gbé bẹ̀ sí jàre. kí ló dé kí ló dé dàrú ojú bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ ṣe ẹ̀rẹ̀ lanu kí ló ṣẹlẹ̀. a ó làbí ṣé àtọ̀dá ló ń bá sọ̀rọ̀ ló ń gbóhùn sókè ló ń gbóhùn sókè ló ń <laughs> ẹ̀bọ̀ ẹ wà ń bí tọ́tọ́ tọ́rọ̀ yín fi ń rọjú mọ́ mi náà àìmọ́ yín rọjọ́ yín rọjú bá mi sọ̀rọ̀ ẹ̀ kó fi ramọ̀lẹ̀ bá mi sọ̀rọ̀ náà ẹ̀gbọ́n mi bá mi sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ̀ rọjú bá mi sọ̀rọ̀. èmi rọjú bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ pé máa ń pọ́n ilé. tí n bá rọ ojú bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò ní dúró ń bí. sẹ́tọ̀ ah. gbé mo rọra ń ṣe lẹ́lẹ̀ ẹ̀lẹ̀ ni mo fi ń mu tí n bá ṣe ń jẹ mọ́ ẹ lọ́wọ́ tí n bá fún ẹ húkìn. ọlẹ́ oní tẹ́ ń jẹ erigun tẹ́ ń sọ yẹn mi ò ráyè o. àtọ́fẹ́ ọ́fíìsì ọ̀sán fẹ́ bá tò dájà ni ọba tàn dájà ni. nà mí o lórí ọbẹ̀. jọ́tọ̀rọ̀ náà wo dàbí ṣé ọgbọ́n ọbẹ̀ lọ sí gáréèjì fáwọn èèyàn gan ni ọmọ ta ẹgbẹ́ rẹ̀. ok tó bá gbé nǹkan tẹ fẹ́ gbọ́ nìyẹn àwa ti jọbẹ̀ ń gbòòrò àti jọbẹ̀ ń títì. àtàdá sọmọ tó ṣe sá sọmọ pé ó gbọ́n ọbẹ̀ sínú lánàá báàgì ó gbé lọ gbòòrò fún àwọn ọmọ gbòòrò ẹgbẹ́ rẹ̀ ní sá. ó yẹ ṣẹlẹ̀ nìyẹn. sọmọ kó lóun tirẹ̀nì ṣé bó ṣe kọ́ ẹ̀ dàgbà nìyẹn sórí ẹ̀ ò pé ni àwọn tó bí yín ò èmi èmi lọ ra fùfú méje mo sì lérí ara wọn kí n wọ kíṣì lọ gbọ́ bẹ́ẹ̀ mi ò rọ́ bẹ́ẹ̀ mọ́ àti wọ́n ti gbé lọ gáràjì ṣé kẹ́mi mú fùfú yẹn kí n máa fi lẹ pósítà kiri ni. Hmm. ẹ bẹ ń sọ̀rọ̀ tó ń rùn tẹ́yìn náà dẹ̀ ń gbọ́ ṣe bọ́n tí o bá sọ̀rọ̀ tí o bá da ìbéèrè ló máa fi ti ara ẹ̀ gbọ́ ṣé yìí ra ọbẹ̀ pamọ́ síbi kẹ́ tó máa ra fùfú bọ̀ ẹ sí ọbẹ̀ pamọ́ àbí. gẹ́gẹ́ èmi ló ń béèrè question lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n o ti gbé mi lé lọ́wọ́. ẹ kò ṣe pé mo gbé ọ lé ọ lọ́wọ́ àtàndá ṣe kò mọ̀ pé òun náà lò ó lọ́wọ́ ni. báwo ló ṣe mọ̀ pé kò sówó lọ́wọ́. ọ̀rọ̀ kò ṣe ní mọ̀. ẹ mọ̀ pé kò sówó lọ́wọ́ wa lọ títí bá ná. ó ti rí wa tán. a ah, orí wa tán gidi ni orí wa tán. bọ̀tẹ̀ mi mo wá ra magi sọ́bẹ̀ tó gbé. àtàndá ló ra magi tó a fi ṣe bẹ̀ sọ́tọ́ tó bá máa gbọ́ bẹ̀ lóòrò ti magi tí mo rà ni. ok magi yín ló ń jọ yín lójú bí pọ̀ máa tẹja ṣe dé inú ọbẹ̀ ẹ̀ṣẹ́ yín mọ̀. mi ì jẹja mi ì dẹ̀ fẹ́ jẹ èmi lèmi rà ni. ọjà jẹ wa o magi tan n sọ ń pa rẹ yí ojú fifty naira lọ. ara tí mo sọ owó ló ń gbé mi lé lówó fifty naira ṣé kì ṣòwò ni. Ah, nínú gbogbo àdúgbò bẹ́ẹ̀ nígbà tó wà tó tẹnu mọ́ five magi magi magi magi ṣẹbẹ mi lèmi náà ra yọ sínú ọbẹ̀ ṣẹmi kẹmi náà sọ pé mi náà fẹ́ yọ yọ nínú. kòsíwàlà kòsíwàlà ló ti yé mi. wo owó làbí hmm. owó làbí má ní sọ fún ọ hmm. eh, bóyá tó ń pè lówó bulo nígboro ló ń jọ lójú àtàlẹ́ ìsọmọlé o kì í sọmọ hmm. gidi o. orí mm-hmm. pé kì í gidi níbẹ̀ lórí rẹ mm-hmm. ìwọ náà mi. lọ ya lọ lọ. gbogbo ìgboro tó ń jọ ẹ lójú yẹn ti ṣe gboro kó tó ṣe o owó ló ní ìgboro ló máa fún yín fàákùn ẹbẹ ń ṣe ọlẹ́gbọ́n mi lẹ́ ń jẹ mi kó tẹ́ ń ṣe yẹn ẹ má ọwọ́ sì máa máa ṣọ yín mú. This Uh, do you like it? Yes, I love it. Well, I'm glad you like it. It's beautiful. Kékeré, lele nínú got nǹkan tí màá ṣe fún In as much as you're obedient and you remain the good woman that you are. I don't know how to say thank you. No, no, you don't have to. Thank you so much. But it's too expensive now. Why? No, no, no. no. It's, because nothing too expensive. Sure, there's only one thing ilé ayé tí mo lòdì sí. As a matter of fact, mẹ́ta kí obìnrin parun kó wà dishonest mo lòdì sí pátápátá so number two ni pé ìwọ yẹn náà tún ni and number three ìwọ yẹn náà tún ni in as much as you are honest and you are truthful <laughs> wàláì wàá yí ọlọ́run balógo. ẹ ṣe sá. I don't know how best to thank you, but it was about that, lágbára Ọlọ́run, ẹni regret pé Ọlọ́run àbá mi dúpẹ́ lọ́wọ́ yín lágbára. I can't wait to show this to mom. Màá sọ fún mom sí. Ẹ má wọ̀rẹ̀, <laughs> màá sọ fún wọn. sir, God bless you sir, thank you. Oh Ọlọ́run oh no, bẹ́yìn ṣe máa ń ṣe nǹkan tí. Ẹ kàn máa ń wà bí gbẹ kálà bẹ́ẹ̀ dájú. Ìwọ mọ̀ pé kò sí nǹkan kan tá a lè jẹ́ nulẹ̀ yóò dé lọ ṣiṣẹ́ ìjẹta wa mú gbogbo owó ẹ̀ àtọ́làtọ̀ ṣé mi kì í mú nǹkan kan wálé. ṣé ńgbà tó ń bọ̀ ń lé bí o tiẹ̀ ju gàrí dìríkà kan gàrí dìríkà kan ṣó lè rà wálé ni ká tiẹ̀ rí nǹkan jẹ èlò ni o fẹ́ yọ ọdún fẹ́ fi ra gàrí tí yẹn máa jẹ́ máa gbé ra. ìṣègùn sọ̀rọ̀ báyìí rà tó jàlejò sí mi ni ṣé mo máa ń ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kó sì mọ̀ kó nídìí nìyẹn náà iṣẹ́ ìjẹta yẹn ń ṣiṣẹ́ iṣẹ́ ìjẹta yẹn kò ń ṣe iṣẹ́ rárá kí a tó lè rí two trip lónìí nǹkan tó ju wa rí mọ́tò yẹn kàn ń yọ wa lẹ́nu kàn ń yọ wa lẹ́nu ni ó dàgbà tá a máa parí iṣẹ́ yẹn gan tíjọ́ mi gan tó máa kó fún mi báyìí ah mo wo owó báyìí mo dẹ̀ fẹ́ lè máa ké ok ok àánújọ mi kan tún ṣe nígbà tó nǹkan tẹ́ndà owó tó wà lọ́wọ́ ẹ̀ pé kí n wò pé kó má dà pé bí òun kan lọ ń lọ́wọ́ kíní kan fún mi mo kàn gbówó yẹn mo kàn di mọ́ mo di owó yẹn mọ́wọ́ délé ni kò ń ṣòwò tí mo lè máa ra nǹkan lọ́nà bẹ́ẹ̀ ni ó yẹ kó mọ̀ pé mò ń ṣọmọ bẹ́ẹ̀. iṣẹ́ máa rí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ànìkan máa ń dùn iṣẹ́ máa rí bẹ́ẹ̀ ń gbà mí but inú ṣéǹjì tó níjọ mi fún ẹ yẹn ṣé ò ti ah atọ́lá atọ́lá yín bàdì náà òun ni àárín nǹkan kan jẹ́ àgbé nǹkan àárín nǹkan kan jẹ́ àjẹun àṣẹ nǹkan kan akọ̀ jókòó bí ẹlẹ́yà ó dẹ̀ mọ́ kí mi lè ṣe bí ẹ̀ mọ́ bí wọ́n á ń pè mo jẹ́ búrẹ́dì màá fà bá ṣiṣẹ́ báyìí màá fà sọ́wọ́. ẹ gbọ́rọ̀ ẹ̀rí ọkọ̀ jẹ ètò ìgbẹ́nu sí yẹn kan ṣé iṣẹ́ lánàá àbí iṣẹ́ ìjẹta. ìrì ó gẹ́ ti mí. ìwọ ló lóò mu eléyìí náà bá ti ń kọ́ fún ẹ ó dẹ̀ ní ò fẹ́ mu. ọmọ mi bí payan ní jàre. mo fẹ́ bèrè pé kí ló dé òun lọ bí iṣẹ́ ní yóò ní kí ló dé òun ṣiṣẹ́. ọ̀gbẹ́ni ọ̀gá mi jọmí ló pè o. tètè pìtẹ o. ẹ ló jọmí. owó àǹfà. ẹ ló ẹ ló mú un dáhùn. bó ló wà báyìí. ilé ni mo wà báyìí mi lọ́bẹ̀ ọkọ ilé ni mo wà mí. níbo ni wọ́n wà. ó mọ nǹkan tó ṣẹlẹ̀. já a sáré german bíi two trips jọ mọ̀mísí ní ìdáhùn ògùn kan mi lè fẹ́ da bàbá yìí láàmú rárá tá a bá fi lọ two trips ẹ̀ máa rówó àdèmà tó yàn kó pín òye. kí má bọ̀ ebo ibo ni kí n ti bá ẹ. ẹ lọ sí di mọ́tò gangan kó gba kí lọ́wọ́ màmá yẹn kó sáì wo táyà kó sáì fún bọ́dì yẹn kó lè fashion èmi gan máa gbé báìkì débẹ̀. Ah, máa ṣáájú ẹ débẹ̀ máa rí máa ṣáájú ẹ débẹ̀ máa ṣáájú ẹ débẹ̀. o ṣe o ṣe o ṣe o ṣe mi ní pẹ́ dé o ṣe wà pa. cut cut. ọ̀gbẹ́ni tètè máa sọ òwe lẹ́yìn náà. yẹ́n máa fi jayé orí mi lọ máa pẹ́ lọ́nà mo sọ fún yín pé màá dúpẹ́ lọ́wọ́ kí n dúpẹ́ ara yín kó tó bá ṣe fún ìlera mi náà mo sọ. kẹ̀sì owó ṣé o mọ̀ pé ní ta bá ṣe ní oore ní ọ̀nà ẹgbẹ̀fà tí yóò bá dúpẹ́ ó fi bẹ́ẹ̀gì dínà ẹgbẹ̀je wá ní kí n má dúpẹ́ for everything you've done for my mom for me and everything that happens around us. I want to remain thankful to you, my darling. Well, that's my responsibility. Can I help you? No, it's it's okay, darling. They're just they're just idiots out without? Um, you can only Google that can answer that question, okay? Um, fún wọ ó gọ̀ ó burú ó lẹ́kọ̀ọ́ ó wá láti Oh, gidi ó nílàkà. ẹ bọ̀ kí wàá ní problem kí ni ṣé a ní business ni. ó yà wèrè ni ṣáàbà sọ̀rọ̀ ni má tì kábọ̀ ẹ lójú o ó dà kó mo kó àwọn tó tó ẹ̀ dàgbà ó dáa bi. wo bí wà fábàlẹ̀ tó bá fa balẹ̀ tó ń bẹ̀rẹ̀ àbí mọ̀ mọ̀ tàbá gbẹ́ lójú àbọ̀ ìwọ ilẹ̀ tó bá tún bọ́ tààrà tó máa lọ etí ọ̀sán yà lẹ́lẹ́ kò fa balẹ̀ ó gbọ́kàn náà bá ẹ sọ ó yẹ kí n ya àbọ̀ ìwọ̀n tó jókòó sí ni. tó ń sọ̀rọ̀ obìnrin tó ṣe yìí ó ṣe ìtorí ẹni tí wọ́n fi ń fi wá aṣọ rẹ̀ ó ṣe ẹ̀ ah, wo ó ti rí àgùntàn pọ̀ But kí n tó fún ẹ náà kọ́kọ́ wo ọwọ́ nǹkan àlùkò wa ó tún rí àgbo yẹn fún ẹ ọba. fi hàn lẹ ó dáa fún mi jọ yín méjì lọ. a kàn fẹ́ fọwọ́ agbára gbà lọ́wọ́ ẹ̀ bọ́ ká tó lọ ń sìn ẹ má ṣe ìbọn mi fún àgbo yẹn. <laughs> ìwọ la yí ẹ èmi lèmi fẹ́ fẹ́ wọ ìwọ ń tẹ́lẹ̀ lé o máa ṣe o. òun kọ́ ń bù ṣẹ́ni tí wọ́n gbé dání lélẹ̀ yàrá tó jọ ẹ lójú ó wá jókòó sí níwá yìí bẹ́ẹ̀ ni tó ṣe introduction àti. o ga tó mi o da tó mi o dúró rẹ tó mi o tún bá rẹ bí o ṣe. máa ń dá ẹ̀ kọ́ àsọ̀mà lórí rẹ̀ gbogbo ọmọ tó ń bá a ti lọ. ṣé àgbà ẹlẹ́yà èmi tiẹ̀ lọ bóyá pé ẹ̀dùn gbé dá. ó fọ́ fún kẹ́mi àwọn yìí ẹ̀dùn ṣe ìwé ti dá. ẹjọ́ kò rẹ̀ bàbá nìyọ́ sí gbogbo àdúgbò. bàbá mi ò lọ́tọ̀ ṣe. ẹ̀yọ́ lè mú kẹ́lẹ́jẹ̀ lọ. wà á kò sí ọ̀tún máa ṣẹlẹ̀. please listen. kí ló fẹ́ bá mi sọ. jẹ́ kí it's not very explain what it's not very plain. kí ló ṣe fún ìpàgọ́ tí mo mú fẹ́ olùpé wà lé mi àbí wọ́n yà sọ́tún mi fáwọn boyfriend ẹ̀ ṣe ṣe orí burúkú kan náà gbogbo ẹ̀yin obìnrin i'm disappointed at you ṣé ọ̀mi yẹ now you stay the fuck away from me. wait wait don't you ever call my phone again. Let me let me explain to you what life. Please, don't what you think. Please, let me explain to you. Please to explain. It's not what you think. What? It's not what you think. Can you for me, John? Please do not know. Please, I beg you, please. Wait, let me explain. I'm not shooting on you. Please, please, wait. jọ torí ọlọ́ọ̀ẹ̀bà mi yọjú sọ̀rọ̀ ẹ̀ mi inú ìyọjú sí rárá àti gbédébí gbé bó ṣe yà náà lọ́ra rẹ̀ gbé ẹ dáàbò torí ọlọ́run ẹni dáàmú bá mi yọjú sí i. màmá wọn ní ẹ̀yin náà ti sanwó. Ah, ṣé bí alàgbà lórí òun máa máa san owó yìí àbí. mr keshi ló náà wọn ò sanwó mọ́. Ah, àárọ̀ òun alẹ́ rí òun ọ̀rẹ́ rẹ̀ méjì ló fi wí bẹ́ẹ̀ èdènú rẹ̀. ìwọ náà lọ bẹ́ẹ̀. nísà gbogbo effort tí mo try tí mo fi bẹ̀rù mo wà gbà nísà. àwọn switch náà gbà nìyẹn. Ah. wọ́n gbà nìyẹn sébìlì rẹ̀ yẹn lẹ wà fún. màmá ṣẹ́rí a máa ṣe maintenance hospital yìí a máa dẹ̀ sanwó àwọn staff wa níbo ló fẹ́ ká rówó. ẹ sì fún ìlera ìyá. Ah, ah, ah, àti jẹ àti mu lára ń gbà fún. dọ́kun ìjọ nítorí ọlọ́run ẹ má jẹ́ kí mọ́mí mi kú síkírètì tí ń pọ̀ sí ẹjọ́ ẹjọ́ tó jọ lọ́wọ́ sọ ẹjọ́. ẹ má ẹ má lásán ẹ wò ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí pé síkírètì sí yín wọ́n máa wọ́ọ̀kì síta máa pè síkírètì sí yín o please kàlùkù. ẹ̀yin lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ ẹ̀yin lẹ́tọ́ ìdẹ́ra ojú ẹ̀ ń pọ́n rárá ìjà ìdá. irú ẹkùnlẹ̀ ojú ẹkùn pa òye ẹ̀yin lẹ́tọ́ ẹ̀yin lẹ́wà níjà ẹ̀yin lẹ́tọ́. Get him out girl yìí hello. hello Kesh. kí ló fẹ́. mo má bínú mo ti ń try nọ́mbà ẹ̀ látàn ó pick call ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ní ṣe i need the assistant alọ sọ́dọ̀ doctor yẹn. wa mo ti fẹ́ kó má pe fóònù mi mọ́ ṣé mi yẹ don't fucking call my phone again. báyìí òṣì tẹ̀ ń kó ẹ kiri ọ̀rọ̀ ni kò má pè don't fucking call this number again. no jẹ́ kí n jẹ́ kí n explain fẹ́ kó. bye. Huh dáhùn tá mo fẹ́ pè báyìí wọn nonsense. ẹ òde làwọn ìyá yìí náà tún sílé báyìí. ìwọ náà ni màá lọ bá báyìí tó ni màá lọ bá. ẹ gbìkọ̀. ẹjọ mo ní ìdí helping me. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ ní ìdí help wa again. Ah, ah. ẹ kó máa rẹ̀ yín náà ok ẹ wá ọ̀rẹ́ yín wá ẹ bá ń lé. no ẹ understand. ok pọ́sì yín sọnù ẹ ń lọ sóńdó owó ọkọ yín ti sọnù. ok ọmọ yín tó rẹ̀ wà lọ́sítà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. no ẹ understand mo kò fẹ́ jù. ok ẹ̀yin ní pákéjì dáàdì yín ó rẹ dáàdì wa èmi nìkan dẹ̀ náà bí abóńkọ. ẹjọ ẹ sọ pé mo kò fẹ́ ẹ. ẹ wo ẹ wo ẹjọ àtìmọ́rú yín n tó máa pè yín ni pé bóyá kẹ́ máa so lóṣó àbí kẹ́ lọ ṣàṣẹ́wó kẹ́ gba rúùmù kankan máa ọkọkùnrin máa wọlé kó máa jáde ẹ máa méèkì ẹ̀ e. ó dájú oṣù wèrè tá à ń ṣe yìí lọ better still ẹ lọ ẹgbà ẹtì ẹwà wá owó yẹn jọ ẹwà àjọ mọ́ra wọn ẹ lọ màá lé ẹ lọ ta kidney yín ẹ máa rówó ó ṣí ní gbogbo yìí dáǹṣe yìí o same story everyday owó ọkọ̀ mi sọnù àti Ìlọrin ni mo ti wá àti Màdúgùrí ni mo ti ń bọ̀ pọ̀nmọ́ ni mo wá tà lẹ́kọ̀ọ́ kíní kan wá ṣẹlẹ̀ kí ló dé àwa la kó bá yín ẹ wọ ara kẹ́ anybody o everybody lára kan o ó ti yé yín ẹ má yẹ kí n fi kan ra tèmi mú yín ẹ má lọ ẹ rìn síwájú. ẹ kówó èdè lọ ẹ̀rẹ̀ tó rí british journalist kan lẹ́nu ẹ̀ mo ní mi wọ fọ́mátì yẹn ẹ jọ ẹ jọ ẹ jọ ó sọ wà rọ ah ẹ mọ̀ wèrè gan tẹ̀. ara kí ẹ kí ẹ wọ jàǹdà ní àlàyé kí n ló ṣe ẹ kẹ́ everybody o sẹ́ndì owó sèyàn sì yàn tí ìrà láti gbogbo nẹ́tíwọ̀kì da gbogbo programu rú ẹ̀ sọ pé mo nídìí ẹ̀pù yín èmi gan nídìí ẹ̀pù. Ah. bí alábàgbé ní sọlẹ̀ kékeré aago orí ẹ̀ èmi èmi ni mo wá dẹni àbùkù láwùjọ kí ni àǹfààní orógbó tí a pa tí kò láwẹ́ tí ẹ̀jẹ̀ tó korò a tún ní ká fi igi ẹ̀ dáná Ṣàngó ní kí ló ṣubú tọ̀hún ẹ tún wò ẹni tí a bèèrè ìrànlọ́wọ́ ẹ̀ ó tún mú mi bú. Ah. ọgbọ́n wà nínú ọ̀rọ̀ àṣìwèrè nígbà míì o èmi ni màá wá wọ́rọ̀ ọkàn fún ṣáda. àróyèyè àróyèyè gbalaja lójú ọlọ́run gbalaja lójú òṣìkà ayé pa kéèké ayé pa kéèké kò tó giriwo tí ṣẹ̀dá ọmọ adárí oorun ẹ̀yin ọmọ ayé o. ó bàbá. wọ́n ní bàbá gbẹ́lé bàbá gbàtà àtọ̀lá darí ẹ̀sìn ẹ ti jẹ jíjẹ o ẹ sì ti mú mímu ẹ ti wẹ wíwẹ̀ pẹ̀lú ètò yẹ kí n sin mo ti sin fún yín ẹ wá wò ọ̀rọ̀ ti dé gbàgede báyìí ẹ̀wọ́ aṣọ funfun ti ń bẹ lórí yín aṣọ funfun lásọ̀tọ̀ aṣọ ẹni tí ṣọ̀pọ̀nà pa ni tí wọ́n sin ńlá lọ́rùn ìgbà lára rẹ̀ wọ́n la fi ṣiṣẹ́ orí yín fún yín ìkìlọ̀ wá rèé o aṣọ tí ń bẹ lórí yín kò gbọ́dọ̀ kó lórí yín fúnjọ́ mẹ́ta o torí ọjọ́ mẹ́ta ló gbọ́dọ̀ lò lórí yín ṣe gbọ́ mi yé ẹ gbọ́ mi yé ẹ máa wá wí tẹ̀lé mi báyìí o jíjí tí mo jí mo bá ìgúnnugún wọn lé sórí agogo idẹ. jíjí tí mo jí mo bá ìgúnnugún wọn lé sórí agogo idẹ. jíjí tí mo jí mo bá àwọn àgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. jíjí tí mo jí mo bá àwọn àgbààgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. wọ́n ń ta màrò mọ́dé sálú ayé. wọ́n ń ta màrò mọ́dé sálú ayé. mo ní kí ló dé. mo ní kí ló dé. wọ́n làwọn fẹ́ pa mí ni. wọ́n làwọn fẹ́ pa mí. lódìdí lódìdí làárí ìsapá. lódìdí lódìdí làárí ìsapá. ṣùrùṣùrù báyìí lágbó kabàbà sórí àtàn. ṣùrùṣùrù ọmọdé àgbà àgbà ní bá perí mi níbi. ní bá perí mi níbi. igbe rárá. igbe rárá. òun làrá ké wọlẹ̀. òun làrá ké wọlẹ̀. igbe rárá. igbe rárá. òun làrá ké wọlẹ̀. òun làrá ké wọlẹ̀. igbe rárá. igbe rárá. tó o ẹ̀yin ọmọ mi yóò dáa fún yín o gbogbo tó yẹn ń ṣe pátápátá mo ti ṣe o ṣe é ti gbọ́ ẹ má wàá gbàgbé gẹ́gẹ́ bí ìkìlọ̀ ìyìn lẹ́wà fọjọ́ mẹ́ta o aṣọ oníyẹ ẹ gbọ́dọ̀ ṣí kúrò ẹni tó bá ilé ṣí kúrò pẹ́rẹ́ ó kù okù tiẹ̀ o kí mo sọ. ó kù ó kù tiẹ̀. nítorí alápámájà ló kọ tá a pé kú àríkọ̀ọ̀kọ̀ máa wẹ̀ ló kọ tá a pa ń àbújú ta kókó ló kọ tá a pé sàsì ìsàsì ayé kọkọ tó ràn yín mọ́ o. tó orè gbà àwọn fẹ́ rìnrìn àjò. ẹ ṣeun bàbá gbogbo ìtẹ́ ní ká má ṣe àní dábàá ẹ̀ àmọ́ ìtẹ́ni ká ṣe a máa ṣe déédéé ẹ ṣeun adúpẹ́. ọ̀dà tó mo ń lọ nu o ẹ má ṣe ẹ̀mí o nítorí gbèsè tẹ́tẹ́rọ gbogbo yá fá o ìgbérígbẹ̀rẹ̀ ó so kọrùn bámú àdífá fún ègèdè ègèdè gbọ́ ó fọ ajá ṣe ìkọ́rí ó fọ àtúnṣe ìkọ́rùn ó fọ àkéèké ṣe máa kó ká o nílé o. Yeah kurumaskenikana karimwirikimani kisinika maoli kinagingagagagania sinmaginganinganinganinganingaminna alo ambe udedie ṣàdédé gbéra nílẹ̀ ó ń bèrè àìró. jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. ọmọ ènìyàn gbéra nílẹ̀ lọ́ba àwa ń sọ pé iṣẹ́ ìṣù ni. who dey there? yọjú sí mi náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jẹ́jẹ́jẹ́ àwọn ọmọ ènìyàn sá lọ wájà àwa ń sọ pé iṣẹ́ ìṣù. Ah! àga kò pọ́síbù kò pọ́síbù. ọ̀gbẹ́ni tó bá dẹ́rùbà wọn ò lè dẹ́rùbà wa o ìwọ ló lè kọ lẹ́tà àfikún fọ́ fún wọn èmi ò fọ́ fún lẹ́tà tẹ́lifíbọ̀dì kọ́ wá fún ẹ o kò pọ́síbù. it's okay. okay. let her call. make she dey call. ṣáwa ń fọ ah fọ now ah apọ̀ tó nú ayé awúwo. Ah, àpẹtìrin àtìlà ká ṣe láǹkà ọjà adúró orí aṣebí ọmọkùnrin ṣé kò yé ẹni àmọ́ nǹkan ẹyọ kan ni wọ́n máa ṣe fèmí tó bá jẹ́ wípé ìwọ ló receive letter yẹn tó tọ́ wá bó ṣe máa write another one sí wá sọ pé tó bá yẹ pé òun ló ń bọ́ tẹ́lẹ̀ kan pé twenty tí wọ́n bá pé twenty méjì péré ló máa lè lọ. yes tí wọ́n bá pé forty mẹ́rin péré ló máa lè lọ tí wọ́n bá pé one million wọn ní lọ pé o. yes wo odidi ọmọ ni mímu dúró orin mu ga mu sí gbọ́nlẹ̀ mo dúró gan bí akọni ọmọ orí ó fọ ó ti yé yín kò sí kò sí wèrè ń bẹ o. ẹ̀yin guys ẹ má yẹ ká gbàrọ yìí bí ẹni gbàgbà ọtí o èèyàn tí ò lè tó nínà irú wọn ò lè dènà dé wa o ṣé ń gbọ́ mi irú ọmọ ilẹ̀ kéré gan ṣèbó lòun fẹ́ wá sí ìbàyìí ni kò nídìí ẹ má yẹ kó wá sí bíi tó bá wá síbí ìyá ẹ̀ máa ṣe sí jù ẹ jẹ́ ká wà lọ bá lọ́hùn because àwa ò ní kan àlejò ẹ̀ ń bì bọ́tà àwa lọ bá lọ́hùn ó máa ṣe àlejò àwa dáadáa tó bá hùn ó lè fi ẹ̀mí ẹ̀gàn ó lè fi ṣe wá lálejò. yes. àti pé irú ọmọ ẹ̀gàn àbólóyè burúkú ni ìyẹn tọ́wọ́ kan tiẹ̀ mú ìyá ẹ̀ gbogbo wa bójú ẹ̀jẹ̀ àbí mo pariwo mo lè bójú ẹ̀jẹ̀ àbí mo lè bójú ẹ̀jẹ̀ àbí ẹ̀rọ nìkan ti tó a ah. mi láìpẹ́ ní gbogbo àmọ́. irú àti ìwọ̀n ó nígbà tó mú lẹ́tà wá sí fún wọn ṣé wàhálà sílẹ̀ nínú àwọn. you understand plight everybody gbogbo wọn tẹ́gbọ̀dé dẹ̀ ń sọ lẹ́ make sense. yes. Eh, forgetting the fact pé èmi tó wá bá náà mi ò kí ń ṣọmọ kékeré. yes. mi ò dẹ̀ kí ń ṣọlẹ̀. ẹ ṣe òtún wa. but um, lẹ́tà tó mú wá kọ́ ló dẹ́rù bà mí o. <clears throat> content tó wà nínú lẹ́tà àti format tó fi drop lẹ́tà yẹn ló lágbára. kí ló wà náà tó sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan. bọ́bọ́ toothpick ní sòrò kò gbọ́ mi. Oh, um, àwọn Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ogun àsọtẹ́lẹ̀ kò kí ń parun tó bá gbọ́ ó ní òun dé torotoro ni o. wàá ó máa dé tojútojú náà o hmm. Hmm, kò ní jóró nìkan wọn àtejò kí ló tó ń ṣe báyìí lẹ́tà tẹ́ ẹ sọ pé kọ yìí wọ́n fọ̀ jẹ̀ ni wọ́n rori ni ó dàbí ìgbà tí àwọn onífíìmù yẹn bá ń ṣe screenplay tó fẹ́ kọ fíìmù wọ́n kọ́ ni bí àwọn Báyọ̀ Tìjání o kò yí ẹ o ò mọ̀ o yọ̀dẹ́ o o ń ṣọmọ o o ponú o bunú o nílàákàyè o gọ̀ wọ́n bí kúṣà blow kan òfin ilẹ̀. wòye ṣé wọlé rumba tó bá tiẹ̀ wọ olú ọkọ face kàkà kó ṣàwọ ládà two twenty wà pẹ̀lú ó máa fara gbà. ọlọ́run máa jẹ ṣé mo mú yan wèrè lélẹ̀ ilé ọmọ lẹ̀. ṣé o lè kú fún mi. mo lè kọ́kọ́ ní ẹ̀pà kó tó dé. àyà ìsáré já mi ṣé mi tiẹ̀ ní ẹ̀dì ṣé wọ́n ti mọ́ máa jà ní ọ̀nà ẹ̀dì ní jẹ́ ká yẹ ẹ̀dì. òbí mi ò bá ẹgbẹ́ ọmọ mi lè yà á Jamani kisinika mauli kina ginga gaga gaga. Ìgbòlè ìgbòlè jà. Dàǹgbòbò kọjá aṣọ àbínú dá. Lọ́mí ojú yan Majesty. Ó wá dilé ọ̀tá, ó dilé òdì, ó dilé àṣekà tó tẹ̀sẹ̀ mọ́ ọ̀nà movement. ẹ̀yin lẹ wà lẹ wà lẹ wà lẹ wà lẹ wà lẹ. ẹ̀yin lẹ wà lẹ. lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀yin lẹ́tọ̀ níjà ojú ẹ̀ kò ń pọ́n rárá ìjà ìjà. irú ẹkùnlẹ̀ ojú ẹkùn pa òye ẹ̀yin lẹ́tọ̀ ẹ̀yin lẹ́wà níjà ẹ̀yin lẹ́tọ̀. Young, young, young, young, young. mo dé sí yín lọ́rùn. jọ mí lójú ó máa jọ mí lójú gan o àyákù ẹ ṣé nítorí pé wọn fẹ́ bára jà ń sìn lọ́sẹ̀ lọ́rùn ètò àwọn ìyàwó ilé àbí ó dà pé wọn ò sọ fẹ́ yìí ibi tẹ́yìn ń bọ̀ ṣá ẹ fẹ́ kú àbí wo wọn bá bá yí ẹ̀jẹ̀ ń bì ajẹ́kọ̀ọ́ yí ẹ̀ ń bì lónìí ẹ̀yin bọ́ọ̀sì ẹ ṣe wèrè fún wọn. ó dá mo dé towótowó mo tún wá dé tìjàtìjà ẹ̀yin ti já ewé sẹ́nu ẹ dẹ̀ máa rí jà òdì ẹ ti tẹ ejò ẹ máa rí jà fàyàfà èmi yọmí lójú máa jọ yín lójú ju bẹ́ẹ̀ ṣe rò lọ́lẹ̀ ni. shut up shut up ẹ gọ̀ ẹ nílàkà ẹ ẹ bunú erin tí wàá ń lọ lóko ọmọ àgbẹ̀ tí yín ń tàka ẹ kàn sọ fún mi ṣé ìran bàbá ńlá bàbá àgbẹ̀ kankan ó fi ọkọ́ pa erin rí ni ẹ̀yin tó yẹ pé inú twenty four hours ẹ ti lo twenty three tán ìyá ìyá ẹ wo ẹ jẹ́ sọ kínní kan fún yín ajá yẹn ti wọlé ti ẹkùn. bàbá ìyá yẹn á fẹ́ jẹ̀wẹ̀ ṣá. ìyá náà dà ìyá náà dà ó dà gan ajá yẹn tó fẹ́ pa níyì ẹnu à ń ṣẹ̀jẹ̀ ni. ẹ jọ ẹni tó bá mọ labalábá jọ mí lójú kó bá mi kìlọ̀ fún kó má dìgbò lẹ́gùn tiwa. àmọ́ ẹ bá ṣàgídí pé ẹ fẹ́ dìgbò lẹ́gùn tiwa. jọ mí lójú. you and your crew ẹ máa máa ya wèrè lọlé ní kẹ. yes ace ẹyin tèmi ẹwà kí náà bá àwọn ọdẹ yìí sọ lẹ́yìn ká súnmọ́ ẹ jẹ́ ká bòyá wọn. ẹ dúró lẹ. ẹwà kí ló ṣẹlẹ̀ gbọmọ. àṣà ṣe làwọn eléyìí. igi lele. jọ̀wé lójúmọ́ jọ àwọn èdè rà kí ló ṣẹlẹ̀. àwọn ọdẹ yẹn. yẹ́ẹ́sì. yẹ́ẹ́sì. dígbò lẹ́rú dàńdógó kọjá ṣàbínúdá jọrí lọ́dúnmá. ó dá ìjọ wọn bẹ́ẹ̀ wà yẹn wọn dé mi mọ̀ èmi obìnrin kan bí ọgbọ́n ọkùnrin ó dà mọ́tò. ẹ̀jọ̀ wọn ọ̀dọ́ wọn. nínú pọ́sẹ̀ sọ yìí náà ń gbọ́dọ̀ sí wa àdúgbò yìí ni àbí bòmí ayé yìí ni àbí lọ́run a èmi rí já agbẹnisó ìnàkẹjà tó ń tòwú ó gbé yíyàwó lójú ẹ̀mí ni kí tẹ̀ ni mò ń sọ ẹ̀yin kọ́ ló gbéyàwó ẹ̀mí ni. ó yàrá náà lẹ́nu aláyé. ẹ̀yin ayé ẹ máa ṣe fàájì ẹ fọkàn ẹ máa ṣe fàájì ẹ máa ṣe fàájì yìí o mi ń bọ̀. o lè sori burúkú ọ̀gá wa mi sọ fún yín mi níta bá ti fojú kan láyọ̀ láyọ̀ ni a ti gba yọ̀ sí. ó wọ̀ ló kọ́ sí gbogbo ó eh. ga ọ̀rọ̀ kọ́ sí ẹ̀. ṣé mi ló bá wọn. wèrè ni ẹ ni. fẹ́ da fún ẹ ni ah. àbí wèrè ni ẹ ah, wọ́n jẹ́ olórí ẹ eh, ètò sọ yẹn pọ̀ ṣé o lè dá mú ni tó lè sọ abirú ọ̀rọ̀ báyìí. fisílẹ̀ fisílẹ̀ ṣé tó bá fẹ́ máa ti sílẹ̀ o lè dá mi mú. wàhálà ìbálò ẹ̀ pa jésù ń bọ́ màá nù. wọ́n nà wọ́n wọ́n nà wọ́n àná. tí n bá bí ní mo máa jà bí kòkò máa fà yà. ẹni tó sọ obìnrin tó dá ogbélé rẹ ò bá obìnrin akọ oṣù òòyà wèrè. wọ́n ọba lèmi ẹ má máa nà ká sọ́ba ewọ́ nìyẹn. àbí wèrè nìyẹn. ẹ wá ní sùúrù ṣé ti ṣe ìrọ̀lá mi wọ́n ṣe ti bá jẹ́ tó ṣe ṣe ti bá tó ṣe hàn. ọ̀gá wọn ṣe bá sọ lómi báyìí mo bá rí omi bá rí. ẹ̀sìn ilẹ̀ ẹ̀rọ àgbàmọ̀ kan ọ̀pọ̀ ilé ni ọ̀pọ̀ ilé ni ta lọ́mọ olúwa ẹ̀rù ògbódò ẹni máa gbọ̀dọ̀ lọ́dọ̀ mi lóko ta ló ń tọ̀ mo fẹ́ rí ẹyin ni ẹyin ìyá mi àrùn gbaṣọ má balẹ̀ ní òun ní òun pẹ́yìn ní òun. ó mà ṣe o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló tó da ẹ̀sùn àmọ́ bá jẹ́ wọn kó kó ni a ti bá wọn lọ́dẹ̀ lọ. èmi ò mọ̀ mi ò mọ̀ ìbínú ni mo gbé wá bíi mi ò mọ̀. kí ló dé tí wọ́n bèrè ọ̀nà kí ló dé tí wọ́n bèrè não quero. tí é na lé wọn ṣe. ìyá ẹ má bínú o mo kéwèé nì mo kéwèé nì ẹ má bínú ẹ má bínú ẹ jẹ̀bù rẹ. <laughs> ó dá bẹ́ẹ̀ àmọ́ ọ̀wọ́ ti tọ́ka àṣẹ báyìí ó dẹ̀ ti di dandan bobo, bobo, mú gbogbo bobo, bobo, pátá ikú lè rẹ̀ gbogbo wọn pátá kò síbi tó lè sá sí ikú ló máa gbẹ gbogbo wọn. àgbà táwọn ọmọ yìí tí wọ́n fi àìgbọràn bá yí ara wọn jẹ́ kó ó dá owó tèmi. wọ́n máa bá ẹ sọ tí bá. ọbẹ̀ wo ní ṣèrú tí aláyé o ò dẹ̀ ní bá wọn ṣe ọ̀rọ̀ bàbá kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ kan jókòó ní aláyé èmi ti sọ fún ọ o ti yé mo ti sọ fún ọ pé ká pẹ̀ pé tẹ́yìn bá ti dé. ẹgbẹ́ mi sáké tẹ̀lé mo ti máa sọ fún yín ah! láyé ìdíyàn bá ní agbára ó máa ń ṣe jẹ́jẹ́ ni èmi ò ń jàjẹ́ bí o ká máa bọ̀ kílẹ̀ máa rọ́ kílẹ̀ máa rọ́ kó máa ṣe kìkì kìkì kìkì èèyàn gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́ ni àwọn kan ti rí inú ẹ̀ lánàá. máa ń sọ fún ọ ibi tí agbára tẹnìkan tó ti bẹ̀rẹ̀ níbi tẹlomi parí sí o ibi tẹnìkan dẹ̀ parí sí ní tẹlomi ti bẹ̀rẹ̀. yes. ẹ̀yin guys ìjà ibi ilẹ̀ ń jà yìí bó ṣe wá wà báyìí o kọ́lọ́mù ṣe kí ni kó dọ́mù ìyá ẹ̀gbẹ́ ẹni bí mọ̀ràn ní pọ́n o. àti gbọ́ wọn náà wàá fèsì wàrà ní. bàbá bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ẹ̀ ń sọ wọnú wọnú ẹ̀dá pàwọ̀ wọnú ó ti yẹ ìjìnlẹ̀ lẹ́yìn sọ ẹ sọ lólókè káwa kó yà wá. ẹ gírámà mú sọ You guys have to face it yourself. I'm not going with you. No, I'm stopping here because something wọ́n ní. Mo ní kẹ́ wà careful. Kẹ́ very very careful. Kẹ́ be careful. Yes ẹni tó bímọ ojú ẹ̀ láàrin ara yín. àlàyé ẹ má dà ọ́ lóye nítorí ẹ̀wọ̀n bọ́ọ̀dì mi ẹ̀jẹ̀ súnmọ́ yẹn. ọ̀gá kúrò lọ́dọ̀ rẹ̀ àmọ́ ẹ̀sìn olórí kúrò lórí ìwọ ló bímọ ọ̀ràn ló sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ bọ́ọ̀lù ṣe kó mọ̀. ṣáà ń sọ fún yín sìn à ń ká orí bọnú kọ́nà rẹ̀ tó wà lẹ́yìn. èmi bèlè pé solution la máa wá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n dẹ̀ ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi bèlè pé nǹkan the best thing tá a lè ṣe nǹkan wà àánú àbáyọ á dẹ̀ máa wo tó bá jẹ́ ti gbọ́rọ̀ tèmi rọgbà láti ṣe bẹ̀rẹ̀ ẹni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ ẹ̀yin náà wò ó sẹ́yìn. agbẹnu wà lè kárí àtúkà ló máa kárí. níṣẹ́ jẹ́ kí n parí ọ̀rọ̀ mi o ibi tẹ́ fojú sí báyìí sìn àlàyé ọ̀rọ̀ ọ̀nà gbàgbé báyìí o. ọ̀gá if na play make you stop am wá kí ni problem wọn tó bá ń wá solution òde lọ sí Kétu kí ló kàn pẹ̀lú ti tiẹ̀ o da face wa o da face wa láǹtì ẹ̀. ọ̀gá ọ̀gá ẹ ṣe máa yẹ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ tí mo ń sọ̀rọ̀ máa yẹ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀. no o ò ṣe fílẹ̀ jẹ́ kó jẹ́ kó sọ tinú ẹ̀ jẹ́ kó sọ useless talk tó fẹ́ sọ jẹ́ kó sọ sọ̀rọ̀ ẹ̀ mò ń gbọ́ ẹ̀. ẹ ní láti bá ara yẹn jà kó ṣe ògbà ni wọn náà máa jà ọlọ́run máa mú wa kò sẹ́ni tó lè dámú ní gbogbo wa náà ó tún tó wa lọ́jọ́ orí so máa ní sùúrù gbogbo tó bá ń ṣe o ti gbọ́ jẹ́ káwọn alágbàlagbà sọ̀rọ̀ tí wọ́n ọmọdé bá ti fọ̀rọ̀ bẹ̀rẹ̀ o ti gbọ́ tí mò ń ṣàlàyé fún ẹ ní tí mò ń gbìyànjú àti sọ ni wípé ọ̀run ń yàbọ̀ ni kò kí ń ṣọ̀rọ̀ ẹnìkan mi ilẹ̀ fọ́ fún kí ọlọ́run tí bá ti dá mi mú nìkan ló pa mí bá ẹ mi ló pa mi ló pa. ó ọkọ tó ń ṣiṣẹ́ ẹ ọkọ tó ń ṣe ẹ má máa wo nǹkan tí bàbá sọ ṣé nítorí pé bàbá sọ pé òun ní dásí nǹkan tó ṣẹlẹ̀ yìí sí òun ló mú yín sọ pé ẹ fẹ́ sá lọ ṣóbìnrin lásán lásán òun ló fẹ́ máa lé wa kúrò nù ọmọ wa kò yí sí o mo mọ iye tí mo mọ òkè tó di tíìmù Lagos o. yes. ẹ gbàgbé mi ò lè ẹ fà sá fún anybody ọlọ́run bá ń gbọ́ tí wọn kó wèrè ni bàbá wèrè ayàtọ̀ nìyẹn ó ti wá tán ó ti tún wà níbẹ̀ ṣé ká tún fara balẹ̀ kó tó pọ̀ àfihàn pàrọ̀ tán ó ti gbàgbé ìwọ ló kó nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí tábà tírèsì ìwọ ọgọ́ ni origin nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ṣe wáyé ìwọ ọgọ́ ló ń ṣe wá. ọ̀gbẹ́ni wa kí ló ṣe é ganan nígbà wo ló di káyà tó ń rẹ lẹ́rù ganan kí ló kọ́ ẹ pẹ̀lú gbogbo ọkọ̀ tó wà lẹ́yìn. nísìnyí mo yẹ fún ẹsùn mo mọ ọdún wọn láti lè bọ àti ẹgbẹ́ ìrìn yẹn. mo yẹ fún ẹsùn ṣó lè dá mú un ṣó lè báyà wà wo bíbá yìí bọ̀dá kò bá ibi tó kún ẹ̀jú lára yìí bá bàjẹ́ àwọn ẹni kú ni àwọn àwọn yóò máa wọ̀ ẹni kò ní ká fún ẹ. àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kó wá bí kó wá sọ̀rọ̀ ta ló lè tó kó ṣé mo gbẹ jẹ́gun lọ kú pé kó ìgbẹ́gun má jẹ́ rẹ̀ ta ló lè tó kó wá bí wá bí ẹlẹ́dẹ̀ bóòlù pẹ̀lẹ́ ah. nígbà tí inú ń ta mí lèmi náà ní kí n máa sáré bọ̀ sálẹ̀ nígbà. ọba owó labí ni àbí wọn ò dáná oúnjẹ bí mo ti ń kọ́ra oúnjẹ fún ọ ni. ẹn mo bá wọn gbàtí lọ́dọ̀ mo sọ fún wọn pé ẹ sọ wípé kán bá yín ra oúnjẹ síbẹ̀ o gbàtí màá gbábọ́ lọ́wọ́ mi wọ́n lọ wọ́n dẹ̀ dé padà wọ́n dẹ̀ sọ fún mi pé nǹkan ti wà ń bẹ̀ kí n máa gbé bọ̀ wá fún yín. ó ní kó sọ fún mi pé nǹkan ti wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni padà sọ náà ni. nínú kínní. ṣáà ní nǹkan ti wà ń bẹ̀ kí n máa gbé bọ̀. Eh, ah, bóyá o ti fowó sínú nígbà tó mọ̀ kó ti fowó sínú ṣe bóyá kí wọ́n yá sílé olóúnjẹ ilé alámọ̀là ni kó bá mi rọkà a ah, kó rọ àmàlà kó gba gbẹ̀gìrì àtẹwédú kó sì gbógun fèsì. ìgbà tó ń rán mi kí n ṣí náà ló jẹ́ kí n máa gbé bọ̀ wá fún yín pé wọ́n ti fi nǹkan síbẹ̀ fún yín o kí n máa gbé bọ̀. tọmọ jẹ́ kébi ọmọ pààyàn wọra ṣé dandan ojoojúmọ́ lèyàn ọmọ fi jẹ ráìsì ni àbí wọ́n rárá dáa wèrè. pálọ̀. o sì lọ́dọ̀ owó làbí lọ lọ. àwọn náà ni wọ́n gbé fún yẹn gbé fún gbégi máa gbé bọ̀ wá fún yín. lọ́kọ̀wé yìí. nígbà tí ẹ mọ̀ pé ebi ń pa yín kí ló dé tí ẹ̀yin náà ò lè wá iṣẹ́ kan ṣe tàbí kí ẹ wá kan ṣe kan kí ebi ọmọ bá fọ yín lójú e owó labí ló kọ ìwé yìí. àwọn náà fi síbẹ̀ wọn bẹ̀rẹ̀. owó labí ló kọ kiri ìsinmi. àwọn náà fi síbẹ̀ ní kí n máa bẹ bọ̀wá fún yín. kò sí wàhálà kò sí wàhálà. kò lè ya hmm, Saidi ọmọ tí ó ṣẹlẹ̀ ṣé mo lè rí two hundred naira yà lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ kí n fi ṣẹ́ owó tí ń bẹ lọ́wọ́ mi. sàásán hmm. ṣọmọdé lèmi ni ẹ̀yin lówó tẹ́fẹ́ ṣẹ́ ló sọ pé kí ló bá yín gbọ́njọ ọ̀dọ̀ àbúrò yín ẹ wá ní kí n máa fún yín lówó ṣé mi ń ṣiṣẹ́ ni mi ò ṣiṣẹ́ o sásán yẹn mú mi o. ẹ tó bá tẹ wàá bá mi sọ̀rọ̀ náà sébà náà náà ṣe máa bá gbàdàgbà sọ̀rọ̀ ọlọ́run di ìdàn ọlọ́run mẹ̀kì. bí ọrùn wèrè àbí ọrùn àgbò tó fẹ́ lọ jà níjọ nígbà ọdún iléyà ó yà wèrè mọ́ tilẹ̀ sá olórí burúkú abẹ́ ọmọ wo eléyìí torí pé òun náà ti ń dárúgbọ̀n sí ẹ láì sáfà pólíìsì tó lọ ń rúgbọ̀n yóò wulẹ̀ dà fà ni ọmọ kékeré tí ń lọ dárúgbọ̀n sí òun náà fẹ́ mọ́ fi so ní gas ni ó lò sí àkókò mọ́sẹ́ tó ń ṣe ọ̀hún náà rárá àdáná ló ń bá kiri bóun náà tiẹ̀ ti ń sásẹ́ ni èèyàn Naira Marley yá jẹyìn olórí burúkú ẹjọ́ ẹ̀kọ́. ọjà jẹ mí lónìí sáà. commencer. Allah ou Allah Allah ou Allah Allah village du bin non Allah va la main Hey ọlọ́ọ̀bẹ ti dà tí kì í ọlọ́ọ̀sàbá ọlọ́ọ̀mọ́ríwá sára ń torí ọlọ́hun ọlọ́wọ́ dùn inú ọlọ́ọ̀nẹ́bí Muhammad. angel ma drop n ṣe kó fún lówó yẹn. okay sir. gba yes boss. kó bá mi normal place. yes boss yes boss. àdúró díẹ̀ ẹgbà yìí ìyá mi èrè yá. ẹ sara ń torí ọlọ́run ọlábẹ́tìlẹ̀ àti kí ọlọ́run náà bí wọ́n. sallallahu alaihi wasallam. gbà. ń torí ọlọ́run ẹ̀yin lẹ́tọ́. ọlọ́mọdé rí jàǹbá jàǹbá. kò ń pọn rárá ìjà ìjà. irú àkùnlé ojú àkùnpá òye ẹ̀yin lẹ́tọ́ ẹ̀yin lẹ́wà níjà ẹ̀yin lẹ́tọ́. ìyàgbìyànjú ńlá ti ń bá. Ìjà yìí níbẹ̀ táyà mọ́tò wa bẹ̀ àwọn àwọn bóyá ẹ máa níbi jack àti pé kẹ́ẹ̀ká lọ gbọ́dọ̀ bá wa ṣe. ẹ lọ pe mẹkáníìkì. kò sí mẹkáníìkì ń bẹ̀ náà nǹkan tó ṣe ń sọ̀rọ̀ mẹkáníìkì ọ̀rọ̀ fọ́ ga ni táyà lásán ló kàn jò. ẹ káyà yìí lójó ẹsẹ̀ á ní mọ́tò yìí bàjẹ́ bá ti ní táyà yìí lójó. ẹ má bínú wàhálà yẹn pọ̀ ọ̀rọ̀ fọ́ ga ni ẹjọ́ ẹ wà níbi jack tẹ̀lé fún wa. ojú ta o. ẹ ká sọ̀rọ̀ ẹ ká sọ̀rọ̀ ẹ ká sọ̀rọ̀. ó kú mo fẹ́ kẹ́ bá mi fi tube sínú táyà yìí. tube. Ben. Eh, ẹ̀gbọ́n ẹ má fi mí lẹ̀ máa bẹ́ẹ̀ lómi ìròjọ́ náà ẹ wá lọ bá mi ṣiṣẹ́ tèmi náà máa sanwó yín. ẹ̀gbọ́n ṣe é ya wèrè. kí lẹ rí. ẹ ṣáà rí kọ́sọ́mà wájú ni àǹtí ẹ two thousand ẹ. two thousand naira eh, it's fine ó yá ẹ bá mi ṣe mo máa padà wá gbé mo fẹ́ débi kọ́ṣẹ́ tí mo. ẹ ẹ fún mi two thousand. ẹ má wọrí ẹ jù how many minutes ní kí n fi padà wá gbé. thirty minutes ẹ ẹ eh, eh, eh, jókòó ẹ gba ah, ẹ sì díẹ̀. Mm-hmm. Hmm. àǹtí gbàgbé pépà sínú bí o. àfàṣẹ gbẹjọ. Ah, ó ń tan rẹ̀ jẹ ni ó tán ni afasẹ́gbèjò láyé tá a wà ó ń tan rẹ̀ jẹ ní tẹ́ bá gbọ́ afasẹ́gbèjò tó ń tan ra ẹ̀ jẹ́ ó ń tan ra ẹ̀ jẹ́ afasẹ́gbèjò tó ń tan ra ẹ̀ jẹ́. ẹ gbọ́ ṣé ẹ yọ ni. kí lẹ rí. ṣé ẹ ya wèrè. kí ló ṣe yín. ẹ wá máa lọ. iṣẹ́ owó ni mo fún yín náà. ẹ wá máa lọ. kí ló dé máa lé ayọ́ mi ṣiṣẹ́ kojú ló wá fọ́ ga sí lásìkò yìí náà. lórí ẹ wá máa lọ. ṣé gírì òmu yẹn gbọ́ ṣé gírì òmu yín. kò bẹ́ẹ̀ dá fún yín ni. Getting what out of you, I can't eat Ah, ma. Don't stop. Ẹ sójú ẹ̀. Ah, ayò yìí dẹ́ fún ayò, mo lẹ́sẹ̀ kan, báwo lè fẹ́ pilẹ̀? Two two fifty. Yeah, dẹ́ fún ẹ̀yìn gbọ́dọ̀ sanwó. àfẹ́ mú lámbà lẹ̀ ilẹ̀ máa. ọlọ́run jí wọn lọ láti fẹsẹ̀ kan sílé tó jẹ́ tún lẹ́gbẹ̀ẹ́ tó sanwó nìyẹn jẹ́ kí n tẹ̀ wáṣẹ̀ kan sí náà irọ́ ni o ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ mistake for me to do ìbòdà àti ìgbà mi báyìí fòfò ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ ah ọ̀la mi ò sèfù mi ò sèfù rí i. ẹ̀rìn lọ́sẹ̀dọ̀ tomatoes ni èrò pa lótòlótò. làwọn kọ́sítọ́mù kan wà yìí. ẹ̀rìn lọ́sẹ̀dọ̀ tomatoes ni èrò pa lótòlótò. pọ́nrọ́ tòrótò. afẹ́ra ta. ẹ̀fẹ̀ra ta yóò lẹ́fẹ̀ra ṣé eré lẹ́fẹ̀ra ni àbí tomato. dọ́jú kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ lójú ṣe báyìí fún wa náà bóyá kó máa ṣe ogbó eléyìí náà nígbà tó mọ̀ pé olè wa lè wa ó bá wa ṣé kò yẹ kó dẹ̀ para lẹ́yìn wa ni ṣọfẹ́ lè wa pa ni ọmọ gbàgbé o àgbà òde ṣọ́ọ̀pù àgbà o ìkọ́lọ́ ni gbogbo wa náà ṣọ́ nígbà tó bá wà lè ní pàǹsì yìí wọ́n bó sẹ́ni ò ṣe yìí náà ọmọ bí mo yẹ rí ìgbòho náà wọ́n kọ́ tó sọ mí dà kó máa lọ bẹ́ẹ̀ yẹn ni ṣé nígbà tó bá parí kí tó kú sí ẹ ni má máa ṣe bẹ́ẹ̀ gbójú o gbójú o gbójú wọn máa ṣe ogbó yẹn àjọ wa náà ni òwe ni gómìnà máa lọ́kùnrin gan náà ọjọ́ fẹ́ sọ wá di nàlọ́ wọ́n sọ bí ikú ni mí mi kì í lé ni kémi tó pa ni ìbọn mi ò ní dágbére lẹ̀ kó sun bí ajá yín bá lọ gọ́ọ̀rùn ọdún láyé ẹran ògún ni good day. ọmọ ìtúkà ni wọ́n ìbà ìṣe aráyé mi ọmọ mi máa gbé bọ́ọ̀lì mi kúrò ládùúgbò mi ṣá olófo ọlọ́mọ ìṣá tó tọ́ mi wá sí báyìí máa gbé bọ́ọ̀lì mi ó ládùúgbò bò mí èmi kẹ báyẹn kẹlẹ́ burúkú ìwà ta mọ́jà kó apá mi. abẹ́ni lórí fàdà bẹ́ra rẹ̀ o kò bó ti rí náà kò tó dáa ní. èmi kàkí jẹ́ kọ́ ọmọ burúkú kan wá. alfa kí ló ṣẹlẹ̀. ṣé wọn náà ti rí ni. ìwọ ti mọ̀ tẹ́lẹ̀. àwọn ah, olú ìpè mi ó ń sọmọ ìyá rẹ o. wo ọlọ́run máa ń gbọ́ ilé láìpẹ́ lélẹ̀ ilé ìhun sọ̀rọ̀ fíìmù o ó ṣe ìdílé mi báyìí ni ọgbẹ́ni wá èmi máa fi ìlú ilẹ̀ máa lọ ni orí òde dúró kíkí wá pa. níwọ̀ nìkan. ẹ̀yà ṣẹ́gun wa mọ̀ náà lọ. ìpè àdìjọ fúnra wa lẹ̀. ọba wa já ń lọlẹ̀ nítorí ọlọ́run ó lè rí wọn náà aṣọ yìí o mo ti kà síbẹ̀ kó sí bàbá jàdùbà ọ̀gbẹ́ni òkú sẹ tọ́wọ́ wọn fẹ́ kú kó kú dànù ọ̀nìyà jọ̀wọ́ ti lọ́lọ́ fílẹ̀ wà bẹ́ẹ̀ o lè rí o lè rí wọ́n máa sọ yìí o o lè rí wọ́n máa sọ yìí bó sọ sọ mi fún ẹ o. tọ́lẹ̀ tọ́lẹ̀ tọ́lẹ̀ tọ́lẹ̀ ẹ̀yin lẹ́tọ́ níjà. jaira It's okay, it's okay. Okay. Okay. It's one five. Thank you. Romaria, Romaria. ẹ̀yin lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ lẹ́tọ́ wọn aládé ní ìjà ẹ̀yin lẹ́wà lẹ́wà lẹ́wà lẹ́wà ah, ó ní náà ṣé wọ́n rò pé gbẹ̀rún sáàmù tí ẹ lè sáàmù ọlọ́run bá lọ́wọ́ ni ẹ máa gbà èmi jọ mí lójú má jọ mí lójú. ń tan ni ẹgbẹ̀rún sáàmù kò lè sámọ́lọ́ńlọ́ òjijì ẹni nìyí kò ṣe sá fún ẹni bá túlẹ̀ agbọ́n ó di dandan lórí ìjà agbọ́n. Good afternoon. Um, I'm sure I've never seen these faces before. Wow. Lóòótọ́ ẹ lè máa mọ̀ wá. Ṣùgbọ́n àmọ́ yìí dáadáa. Àmọ́ yìí gan. Láti bọ̀. Látọ̀dọ̀ Jọmílójú, Àjàmájẹ̀bi òun ló rán wá. Jọmilójú Ajamájẹ̀bi. Is that even a name of a human being? Bẹ́ẹ̀ni sá, Jọmilójú ọmọ Eléso. Jọmilójú ọmọ Eléso. Bẹ́ẹ̀ni sá. Ló ràn yín wá sọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni sá. Kí ló ní kó ṣẹlẹ̀ kí mo ṣe? Kò sí nǹkan kan sá, wọ́n wa bọ̀ ni. Kémi tẹ̀lé mistake ni. Ẹ wá kò sọ̀rọ̀ tó This is nice. Yeah. Do you like it? Yes, I love it. Well, I'm glad you like it. Ah, it's, it's beautiful. Kékeré, lele nínú gbogbo nǹkan tí my ṣe fún ẹ. Hey, how are you? I'm fine, and you? I'm very well, Shirokwa. Uh, good to see you. Nice seeing you as well. Yeah. Uh, very good. I'm very I'm glad you like it. Thank you. love it so much. And so, um, I can get Jade, Kalashira. Sir? Can get Jade. Oh, no, no, no, no, no. You look fine. No, Try me. No, no. It's... Mom, see, I'm strong there, so I don't stay back with her. Okay, take care. Oh, yeah? yeah. Okay, then. What's the problem? I came my long bag. I told her, I must stop by. Yeah. So I'll stop by then. Yeah, All right. I'll see you later. You do. All right. Take care of yourself, All right. Thank you, Oshiko. Nice trip, babe. Right. Love you. All right, baby. Mo ti sọ fún ẹ pé máa dúpẹ́ lọ́wọ́ mi. A kì í dúpẹ́ ara ẹni. Nǹkan tí bá ṣe fún ìra kẹ́sì owó ṣé o mọ̀ pé ní ta bá ṣe ní oore ní ọ̀nà ẹgbẹ̀fà tí yóò bá dúpẹ́ ó fi bẹ́ẹ̀gì dínà ẹgbẹ̀je ó wá ní kí n má dúpẹ́ for everything you've done for my mom for me and everything that happens around us I want to remain thankful to you my darling. Well that's my responsibility. What's going on here? Yes, can I help you? No, it's it's okay, darling. they're just they're just idiots out. They're out. Um, you can only Google that can answer that question, okay? Um, fún ọ, ó gọ̀, ó bunú, ó lẹ́kọ̀ọ́, ó wá láti ilé gidi, ó nílàkà. Ẹ bọ̀ problem kí ni ṣé a business ó ya wèrè ni ṣáàbà sọ̀rọ̀ ni má tì kábọ̀ ẹ lójú o ó dàbí kó mo kó láwọn tó tó ẹ̀ dàgbà ó dáàbí. òbí wa fábalẹ̀ tó bá fábalẹ̀ tó bẹ̀rẹ̀ àbí mọ̀mọ́ tá a bá gbá ẹ lójú wa wọ ìwọ ilẹ̀ tó bá tún bọ́ tààrà tó máa lọ etí ọ̀sà yà lẹ́lẹ̀ kó fábalẹ̀ ó gbọ́kànlá bá ẹ sọ ìwé fi yàgò ìwọ́n fi dojú kò sí ni. tó ń sọ̀rọ̀ obìnrin tó ṣe yìí ṣé nítorí ẹni tí wọ́n fi ń fi wá aṣọ akọ ìṣẹ́jú ẹ̀ wo ó ti rí àgùntàn àgbà lọ́wọ́ bọ̀ kí n tó fún ẹ náà wọ́n kọ́ wo ọwọ́ ń kálukú wa ó ti rí àgbo yẹn fún ẹ ò bá. fi hàn lẹ ó dáa fún mi jọ yín méjèèjì a kàn fẹ́ fọwọ́ agbára gbà lọ́wọ́ ẹ̀ ni bọ̀ ká tó lọ ń sìn a máa ṣe ìbọn mi fún àgbo yẹn. <laughs> ìwọ la yí ẹ èmi lèmi fẹ́ fẹ́ wọ ìwọ tẹ́lẹ̀ lé o máa ṣe o. ó fọ́nbù àbí ṣe ẹni tí wọ́n gbé dání lélẹ̀ àbí tó jọ ẹ lójú ọwọ́ àjòkó sí bíbá yìí bẹ́ẹ̀ ni tó ṣe introduction àbí. o ga tó mi ìwọ o da tó mi o dúró re tó mi o tún bá ẹni ó ṣe é. máa dá ẹ kọ́ra sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ṣé àlọ́ ẹlẹ́yà èmi tí ẹ̀rọ wíwá kò sí ní gbogbo àdúgbò. lè fún abalẹ̀ ń gbà yẹn. mi ò fara get out of my house. get out of my house. ẹ̀yin àwọn ẹ̀yin ètí ètí ibi ìwà ọ̀sẹ̀ ẹ̀kọ́ sí kọ́ọ̀lù lẹ́kùn ilẹ̀. òní sars ẹ̀jẹ̀ yẹ kúrò lẹ́nu. kí ló kí ló kọ́ pẹ̀lú ẹ̀rọ tó bá ó mọ̀ wọ́n rí ni ṣé wọ́n pẹ̀kọ́ adá sọ̀rọ̀ ni. No, I'm just worried. Like, I'm you're, You're worried that something's going to happen to me? Is that what it is? Okay, keep okay, okay, Tony. Mind your business. Come on, gbogbo yín ẹ̀yin obìnrin wèrè yìí. Àti mo gbóhùn èèyàn pé wọ́n dàgbọ́n jà fẹ́lẹ́ tí mo dé wáyé ojú. Ṣé mo kí ni mo bá dúró púpọ̀ ìgbà. so kẹ́sì ó lè ń jáde aláyé kẹ́sì ó lè wà dànù bí ajá in fact ó ń gbá lórí kẹ́sì gan. ìyá ojú tá a bá gògè òun kọ́ la bá sọ̀kalẹ̀ o nǹkan tá a bá lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn òun kọ́ la bá bọ̀. tí àkàlà máa gbọ́ gbà tó bá yọ tó bá wá rántí gẹ̀gẹ́ òun ẹ̀ ó máa ba ọkàn jẹ́ mo rántí ìyá mi àṣà mi. pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ báwo la rẹ bá. ọlọ́run àbá mi fún ẹ lálàáfíà ibẹ̀ ò kì í ṣe ilé ẹ̀ ó wà ní ó máa lọ ṣé kí n lọ gbàgbọ́ yẹn wá. màmá màmá díẹ̀. ẹ ẹ o ṣe ọkọ mi rọra ọkọ jẹ́ kí n lọ fẹ́ pa kí n lọ fẹ́ pa kó lè wá kó lè mú. Màámi. Ọkọ mi. Ah. Hmm? Kí ló dé? Eh, kò sí nǹkan kan. Eh, dìde kò mú. Yeah. Màámi, mo gbọ́dọ̀ pariwo wọ́n sìn kí ló ṣe yín. Kò sí ọ̀kan, kò sí ọ̀kan. Mo dúpẹ́ fún Ọlọ́run, Ọlọ́run ṣeun. Ó yá gbà kó mu àpò. Ó máa kóró. Mú mú à ohun tó kóró náà ló máa tètè ṣiṣẹ́. Ló máa tètè. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. À ẹ má lọ tú. Mami, hmm? ẹ̀jẹ̀ sọ fún mi pé kọ̀ọ̀kan ò ṣe mí. Mo ṣubú lóòótọ́, ṣùgbọ́n mi fẹ́ fi ìbànújẹ́ kún ìbànújẹ́ ẹ̀ ni. Ìwọ táre ò ṣùgbọ́n mo ara mi ti kò dùn púpọ̀. Màá lọ sí kẹ́míìsì. Mami ẹ wá ń parọ́ fún mi. Wọ́n hmm, á ka gbogbo ẹ̀ fún mi. Alákàpọ̀ màá lo oògùn ara ríro gbogbo ẹ̀ ìwọ ni kọ́lọ̀ ṣàbà ń fún yàrá fi ó yá mú mú mú mú mú mú kálí. ẹni kábàámọ̀ pé tọ́jú mi dàgbà. àmín. ẹni mi fẹ́ kú fún mi lágbàá olùkọ́. àmì ọkọ mi ẹ máa jẹ owó mọ́ àmì ẹ máa pẹ́ fún mi lọ́wọ́ ẹni ò kì í ṣe ọjọ́ rò àmọ́ máa sọ lẹ́tà. Ládìó. Jágbémọ̀ jágbémọ̀. Ládìó. Bàbá. Ó ti wọnú rẹ̀. Bàbá ó wo lọ́run. Ó ti wọnú ẹ̀ ó ti wọnú ẹ̀ ó yá tó pè rọgbà ó rọgbà ó rọgbà ó rọgbà ó. táwọn pè mí wúlò kọ́ mi. sọ̀wọ́n nú ẹ̀ ó wúwo sí ẹ̀gbọ́n ti kẹ́lẹ́kẹ́lẹ́ ó yá ó yá ó pẹ̀lẹ́ kẹta. bọ́lá rẹ̀ o bọ́lá rẹ̀ o bọ́lá rẹ̀ o. yes wetin happen now. Now who dey call me yes yes yes. ìwọ kò gbọ́dọ̀ kọlẹ ó yà pẹ̀lẹ́kẹrin pẹ̀lẹ́kẹrin pẹ̀lẹ́kẹrin. bàbá ó ń wúwo sí i. ó gbọ́dọ̀ wúwo ó ti wọnú rẹ nù ó yà pẹ̀lẹ́kẹrin. bọ́sù o bọ́sù o bọ́sù o bọ́sù o. yẹ sáré ta ló gbẹ̀mí ẹ ò káre ẹ ìwọ ti kẹrẹkẹrẹ kò ní pẹrọ tiẹ kó má wọ ẹ wọ ti kẹrẹkẹrẹ ó yọ ya gbogbo ẹ tó wọnú ẹ báyìí o ṣe ti gbọ́ àrà tó bá wù ọ báyìí ni kò fi wọn dà ó kù sí ọ lọ́wọ́. bàbá èmi ò tí ì ní àrà tí fẹ́ fi wọn dà mo ì máa fi wọn pamọ́ ni màá máa ronú irú ìyà tí mo fẹ́ fi jẹ wọn. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo wọn ti wà níkàáwọ́ rẹ̀ nítorí bá wọn ni o ló fi wọ́n pamọ́ bó ti wí ṣọtí bọ́ ọ̀kárí láyé ọmọ ayé ni ọ ikú ò ọ pa bẹ́ẹ̀ làwọn oní ọgbẹ́dẹ ọ̀kárí láyé ọ̀kárí láyé ọ̀kárí. mi ò lè take I can't take that from him kí ló ní tẹ́gbẹ́ òní. ẹ ìwọ náà tiẹ̀ ní sùúrù díẹ̀ kó tí ì tó jà náà. ẹ mi ò ráyè gbogbo nonsense rárá rárá don't play with me like that let him know. Oh nǹkan ó wà nílé báyìí bò má wọrẹ mo mọ oríkì ẹ mo mọ bí ṣe máa mú má ṣe ìyọnu má wọrẹ bọ nǹkan tó hello hello. Um, hello? Hello? Come on, what's wrong your phone? Um, I mi, mo ń try láti pè, but network. Give me the phone. Give me the phone now. Seven minutes ago in the last call, eh? she balanced in our phone, which means you deleted the phone number. No, mo try láti pè, but kò lọ, so I kept trying them. Okay, so we still phone. Oh, but I couldn't it. So, on play intelligence, nothing. No, mo. Aṣẹ́wó ni ẹ́, ṣé kí mo sọ fún ẹ? gbogbo ojú ẹ tó máa ń kun everything mo ti sọ fún ẹ tó bá ti obìnrin tó bá ti kun yú báyìí ṣọ̀rọ̀ tí bọ̀ọ̀ ti ń black tó ń to yòóyò àṣẹ ọlọ́mọ á ń dìgbẹ̀yìn ṣọ̀rọ̀ mi yẹ ṣọ̀rọ̀ mi dẹ̀ wọ̀n ni you know I'm warning you right ẹ wàá bá rẹ níbi tó fẹ́ o get point mo ń bọ̀ látòkè sí mo bọ̀ ètò tó ń bá ètò sọ pé o ti ń bọ̀ máa tẹ̀ padà máa tẹ̀ padà àbọ̀ ẹ̀fẹ̀ ìjẹun ló I'm sorry for you gbogbo orí burúkú tó ń ṣe yẹn máa ṣe lọ wàá bá rẹ fẹ́ n back my words ṣebí ṣebí obìnrin ló ń bá sísítà yìí ló ń bá sọ̀rọ̀ tí ò gbé àbí àbí sísítà yìí kọ́ ni ilé sísítà yìí ló máa kó lọ gbẹ̀yìn wà á bá rẹ̀ ibi tó fẹ́. mi ì ṣaṣẹ́wó. má má lóun mi o ṣọ̀ṣọ̀mọ̀ ẹgbẹ́ mi sọ pé mo ń kúrò ní ṣọ́ọ̀bù yẹ good give me that phone mo wá ah! mo fún mi mo fún fún mi mẹ́. wàá rí ẹ̀mí ló máa pè fún àpèpadà bíi máa bẹ́ẹ̀ gbé màá mọ̀ bóyá sísítà ẹ̀ ni àbọ́kùnrin ni. Ah, ṣé mo fẹ́ ṣòro ṣe ni kí n. ọjọ́ tí mò ń bá ẹ sọ tó ká mi mọ́ orí fóònù lásán kò sí nǹkan tí kẹ́ṣọ̀ fún mi níbẹ̀. ó pè mí láṣẹ́wó ó pè mí lóní náà bí ó pè mí lólóṣó ó pè mí lájẹ kò sí orúkọ tọkọ mi ò fún mi tán lọ́jọ́ yẹn. o sọ fún pé mi ló ń bá sọ̀rọ̀ ni. ah you want to make matters worse kí n sọ fún pé òun bá sọ̀rọ̀ ó máa fa gbogbo nǹkan yá ni n kò ṣáà ń bẹ náà ni ẹni tó sọ fún mi pé tí n bá pàdé ẹ̀ ń pàtí lásán tí n bá kí ẹ bóyá èmi àtòun jọ lọ pàtí àwa pàdé ẹ̀ ń bẹ̀ mú wá kí ẹ pé pàtí yẹn ni màá gbàgbé lé wa. ẹ forget it mi ò fuck it let him go èmi náà i'm on this is nonsense. no má tún bínú ìwọ má tún bínú náà báwo ló ṣe ń ṣe báyìí níbo lẹ́yìn méjèèjì fẹ́ fi mí sí náà ẹ ṣó káwọn èèyàn sọ pé à àwọn èèyàn tó ti ń bára wọn ṣọ̀rẹ́ láti kékeré o pé kejì ẹ̀ wá má rí o ní gbogbo ẹ̀ bá dàrú òun náà wá ṣọ̀rẹ́ mọ́ ẹ fún mi lọ́rọ̀ èèyàn jù jọ ní sùúrù ìwọ náà má tún gbé bínú sí jọ n máa ṣọ́mù dẹ̀yìn ọjọ́ tí n bá ti rí pé ó ti ṣe é dáadáa wà á ti ọ̀rọ̀ yẹn bọ̀ lára ọlọ́wà fún mi ìyànjú máa wọ̀ rẹ̀. the same ìwà ló ti ń wù school days i'm tired of it. anyway mú nǹkan nǹkan náà. kí n mú nǹkan bí mo ìwà ẹ̀gbọ́n ara mi ti ń gbọ́n láti dìde ń bíbá bó ìjáde báyìí tí mo ṣọpọ́ ti lọ ni mo sáré wá rí ẹ̀ mo dé láti padà sílé kí n ti fọ mékòpù ojú mi kúrò kí n ti wọṣọ lé kó má jọ pé mo jáde rárá ẹ bẹ́ẹ̀ <laughs> wàhálà ṣẹlẹ̀ lé. <laughs> báwo ni ìyàwó ẹ̀ ń kàn. ẹ sọ̀rọ̀ ni. mi ì ráyè pé kẹ́ẹ̀ṣì gan ó tó iṣẹ́ fún yàn lọ́tọ̀ ọmọ títọ́ téèyàn ń tọ́ ni kẹ́ẹ̀ṣì kò jẹ́ ráyè nǹkan mi tó bá gbé wàhálà èdè mi rántí ara mi gan-an bá mi ṣáà sọ fún un tó bá ti bá sọ pé ìyáálé ẹ̀ ń béèrè kó máa bọ̀ ń lé o ó tó gẹ́ ìtọ́ṣe lọ́hùn tó kò tiẹ̀ wá ṣọ́ọ̀lì dé o. in fact wọ́n máa sùn lọ́wọ́ nìsín eh. tí n bá ti bá a sọ̀rọ̀ máa ní kó pé ìyáálé ẹ o. ẹ ah, eh, ó bẹ́tà bẹ́ẹ̀ jẹ́ ìtètè máa ń. no problem no problem. ṣé clearly those are for me now. Bro, you gotta be patient, man. How, how was I supposed to know? Me me, more. Shuri, bó ṣe Yeah, you know you one of my like we go way back. Bó ṣe the one challenge to Nini ni ìbínú àti àìní sùúrù. Ó sọ fún mi, òun náà sọ nǹkan How how was I supposed to know? But she's your wife. You have to trust her, bro. I'm sorry, bro. Oh, it's all good, man. My ṣe mo kọ mo lè ṣe nǹkan ju kí n dúpẹ́ Ah, má dúpẹ́ lọ́wọ́ me, Dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ. For real, she she's a good woman. Moa. wà mo wà mo wà. yes. jọ̀wọ́. mo wà kílẹ̀ tó sọ fún mi náà. kí ni mo You mi ṣe understand mi sí mi mo kàn ṣàlàyé fún mi náà. We know, baby. You weren't even ready to listen. Kì í sọ my ẹ pé òun mò ń bá sọ̀rọ̀. Lẹ́yìn tó sọ fún mi pé mi gbọ́dọ̀ bá sọ̀rọ̀ mọ́. Kọ́jọ́ tí to bá ti bá sọ̀rọ̀ àbí tí mo rí tí mo kí báyìí, ọjọ́ my ni màá délé wa. Kí wọ́n sọ fún mi mo wà Mo ṣọ́ọ̀kì màá ti wà nílé wa báyìí Mi ìmọ̀ lovebirds. I'm sorry, okay? Àì má tẹ̀mí yé sí mi lára o. Kí lè ṣe mí? Ó yà lẹ́nu àbí. What are you doing in my house? Catch me. Kẹ́sìmọ́, òun pé ìka ìwé ọjọ́ ló ń pẹ̀ ìpàdé kì í jìnnà. Hey girls, gbogbo àwọn questions ní ta to ń bi tí mi kì í rí èsì ẹ̀ fún yín ọmọkùnrin tó ṣokùnfà sábàbí ọ̀hún ni kẹ́sọ́ ìwọ́n fi ìbínú ọjọ́ kan ó fi gba ìdùnnú ayérayé lọ́wọ́ mi orí ìbéèrè aago yìí ló ṣe gbé mi lọ sí garden kan ibẹ̀ láti pàdé àwọn set of guys kan tí wọ́n ń sọ kàtìkàtì àti tó jẹ́ òótọ́ àti tó jẹ́ irọ́ ló sọ fún ẹníjọ́ yẹn At a point wọn balance wọgun fún ẹ bọ ọkọ ká gidi borí lóòótọ́ mo mọ̀ pan guys ẹ̀ ń balance ẹ lọ́jọ́ yẹn but agídí tó kó borí tó tiẹ̀ fẹ́ gbọ́ tèmi ó tiẹ̀ fẹ́ gbàgbọ́ ti fẹ́ sọ owó náà jẹ́ kí mọ̀kọ́ tèmi gan fẹ́ sọ ìgbà tí máa fi délé orí àárẹ̀ ni mo bá mọ̀ sí àárẹ̀ yẹn dẹ̀ pọ̀ gan. Mr. Kẹ́sìrò náà wọn ò sanwó mọ́. Ah, àwọn ọ̀rọ̀ alẹ́ rí ohun ọ̀rẹ́ rẹ̀ méjì ló fi wí bẹ́ẹ̀ èdè nú rẹ̀ ìwọ náà máa bẹ́ẹ̀. nísà gbogbo effort tí mo try tí mo fi bẹ̀rù wọn ò gbà nísà. àwọn switch náà gbà nìyẹn wọn gbà nìyẹn. sébìlì rẹ yẹn lẹ fún. màmá ṣẹ́rí a máa ṣe maintenance hospital yìí a máa dẹ̀ sanwó àwọn staff wa níbo ló fẹ́ ká ẹ sì fún ìlera èèyàn rárá. Ah, ah, ah, àti jẹ àti mú lára gbígbà fún. dọ́kun ẹjọ́ nítorí ọlọ́run ẹ má jẹ́ kí mọ́mí mi kú síkèèdè tí ń pọ̀ sí ẹjọ́ ẹjọ́ tó dán lọ́wọ́ sọ ẹjọ́. ẹpẹ̀lẹ́ ẹlẹ ọgá wa ẹlẹ dídé ẹdídé ẹdídé ẹpẹ̀lẹ́ ẹlẹ ẹkú tọ́jú ọlọ́run fún ọ lálàáfíà. pẹ̀lú ògùn ọlọ́run ẹsẹ̀ ara wọn tí wọ́n fi rìn lọ sí ọsibítù náà wọ́n fi padà wálé. àmín. ẹni bá wa ní kẹ́ ẹ gbókùn wọn kó lọ́hùn ó ń tọ̀nù níjẹ́rì ọmọ. àmín àmín àmín ọlọ́run. sẹ́rí ọwọ́ wọn tó ṣẹ́gun sí náà ni ó jẹ bẹ́ẹ̀. àmín àmín. ẹ̀ ń bá ní gbogbo abẹ́ amọ́mọ́ jèrè ó ń tọ̀nù níjẹ́rì ọmọ. àmín àmín. ẹ̀pẹ̀lẹ́ ọlọ́run fẹ́. òun ni òun ni. ẹ̀pẹ̀lẹ́ ẹ̀lẹ́ sẹ́rí ojú àti pé òun sọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ èmi. èmi náà máa ń ròyìn òun náà fẹ́yìn náà. mo ń bọ̀. ẹ ṣe sà. lọ́dà mo ń bọ̀ gbogbo táwa lágbára náà láti àjọ wà náà ni. ọ̀dọ̀ mo wà ní wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni wọ́n dẹ̀ lówó lọ́wọ́ wọ́n sanwó gidi fún wọn bí iṣẹ́ wọn ọlọ́run tó wá dá wọn láláàánú gbogbo omi ojú wọn báyìí ojú àná. olabi ọlọ́run wà pẹ̀lú ẹ mo dúpẹ́. ẹ̀gbọ́n yìí ti wà nílẹ̀ láti yọ ìrìn àjẹ àwọn náà jìyà ọlọ́run kàn ṣe wọ́n láláàánú èèyàn ni nígbà tí o sì ń gangan wọ́n jẹ́ kí sáyà wọ́n là ní. ẹ pẹ̀lẹ́ ẹlẹ. Ah, ẹ ṣe sà. aa ah, irọ́ kò tọ́pẹ́ tọ́pẹ́ ẹgbẹ́ mi ti tọ́pẹ́ ẹlẹ ẹ ṣe ẹ ṣe wò náà bí kí ló tẹ̀sí náà ẹ jẹ́ kí n jàre ẹ tètè mọ́ lọ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run fún lálàbẹ̀ ọlọ́run ṣe mi tí ń lọ lágbára ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ sẹ́ bá kí àwọn ọmọ mi sà ah, ó dà ọ̀ sà ẹ sà ẹ sà ẹ ṣe sà. o ti tó àdúrà ti pọ̀ jù jàre o tó fẹ́ yẹ̀ mí owó ìdílé máa wà ń bẹ̀ ọṣẹ ìgbóhùn oṣù owó kọ́kọ́ máa wà ní. èmi ò kì í ṣe alárùdálẹ̀ bí ọkọ̀ tìpá nígbà tó mọ̀ wípé wọ́n nídìí owó kí ló dé tí wọn náà ò ta mọ́tò ẹ̀ kó fi ràn wọ́n lọ́wọ́ tí kì bá ṣe wípé mo ro tọlọ́run mọ́ ẹ lára ni ìbá ní pé wàá mú olè jà mí ni. ẹ̀gbọ́n ah! ìdójú tì mí ṣá pẹ̀lú gbogbo àdúrà tí wọ́n ṣe kò ní yé ọ. kò ní dá àfọkùn ṣe wọn lórí burúkú gidi ni ọ owó la bí àbí wọn kọ́ ni mo wọ yìí owó la bí ìwọ ni sọ pé mi lójú ti wọ àwọn ti gbàgbé o ti gbàgbé ẹjọ́ tẹ̀mí gbé àfọ́fọ́ mọ kí wọ́n wá bá ọ nígbà tẹ̀mí wà létẹ́mi ò rí kan sí kan sọ ọmọ tó kọ sínú ìwé fún ọ èsì ìdánwò rẹ tó ṣe ń lóde yìí o lè mí náà ẹ màdámù ẹ̀yin ò tí ì lọ ni. ṣé ẹ bá pẹ́ kẹ́ ẹ tó lọ wọ́n padà pè yín pé ìyá yín bì í. èmi mo sọ bẹ́ẹ̀ pé olórí burúkú yìí eléyìí tó lè tó ń pẹ́ra lábúrò tèmi yìí táyé ẹ̀ máa bàjẹ́ yìí ìwọ èmi ní kí wọ́n gbé abọ́ wá fún ọ nígbà tí èmi wà nílé tèmi ò tí ì rí kẹsì kan ó wá mú ó wá mú ìwé ó kọ sínú abọ́ èsì ìwé rẹ lọ gbà wọn èsì ìwé rẹ lọ mọ̀ọ́mọ̀ sọ ọmú ni ó dùn mí gan o tọ́jà pé nìkan péré lórí mú wálé tọ́jà pé ó kóyàn wálé bí ó kó àwọn kílọ̀bù wálé àbáwọn ẹgbẹ́ kan ń yẹ̀yẹ́ rẹ lójú wọn ni wọ wèrè yóò lò sí. dẹ́jẹ̀ ẹjọ́ sá ẹjọ́ tó lè lò kò síbi tí lè lọ mọ́. ẹ̀yin náà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ madam ẹjọ́ ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run tọ́ba ń ọ̀fẹ́ lẹ́lẹ́ o alásán ọ̀fẹ́ lẹ́lẹ́ áńgẹ́lì tó gbé mọ́mọ́ lọ alásán ọ̀fẹ́ lẹ́lẹ́ mọ́mọ́ ti lọ mọ̀mọ́ ti olórí burúkú tẹ̀tẹ̀ lé ní ó jẹ́ kí mọ̀mọ́. ẹ jọ ẹ má jẹ́ kó kú. ẹ padà pàdé ìyá yín mọ́ṣúárì ní pẹ́ lùsì ìyá yín o ẹ̀yà mọ̀ kọ́ni lọ kẹ́ mọ̀ sọ pé ilé ló lọ tàràrà ilé ló lọ tàràrà mọ̀mọ́ rèlé ẹ̀ ilé ló lọ tarara. mọ̀mọ́ rèlé ẹ̀ ilé ló lọ tarara. owó la ẹjọ sá ìṣòro ṣe tẹ́sẹ̀ ní ọ̀rùn rẹ. ẹjọ sá ẹjọ sá Ah! kò ní dáa fún ẹ̀gbọ́n rẹ̀ mi gan regret pé mo ní yín lẹ́gbọ̀n ẹ̀yin rádà á dá ẹ̀ nírú ọjọ́ òní. ẹ jọ mo ní ìdí help mi. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ nídìí help wa again ah, ah. ẹ kó máa rẹ̀ yín náà ok ẹ wá ọ̀rẹ́ yín wá ẹ bá ń lé ok pọ́sì yín sọnù ẹ ń lọ sóńdó owó ọkọ yín ti sọnù ok ọmọ yín tó rẹ̀ wà lọ́sítà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. no ẹ understand mo kàn fẹ́ jù. ok ẹ̀yin ni pákéjì dáàdì yín ó rẹ dáàdì wa èmi nìkan dẹ̀ náà bí abóńkọ ẹ sọ pé mo kò fẹ́ ẹsìn. ẹ wo ẹ wo ẹjọ àti mọrú yín n tó máa pè yín ni pé bóyá kẹ́ máa so lóṣó àbí kẹ́ lọ ṣàṣẹ́wó kẹ́ gba rúùmù kankan máa ọkọkùnrin máa wọlé kó máa jáde ẹ máa méèkì ẹ e. ó dájú oṣù wèrè tẹ́ ń ṣe yìí lọ better still ẹ lọ ẹ ti ẹ wá wá owó yẹn jọ ẹ wá àjọ mọ́ra wọn ẹ lọ màlẹ ẹ lọ ta kídìní yín ẹ máa rówó ó ṣì ní gbogbo yìí dáhùn ṣe yìí o same story every day owó ọkọ̀ mi sọnù àti Ìlọrin ni mo ti wá àti Màdúgùrí ni mo ti ń bọ̀ pọ̀nmọ́ ni mo wá tà lẹ́kọ̀ọ́ kíní kan wá ṣẹlẹ̀ kí ló dé àwa alákóbá yín ẹ wọ ara ń kẹ́ anybody o everybody lára ń kan o ó ti yé yín ẹ má yẹ kí n fi kan ra tèmi mú yín ẹ máa lọ ẹ rìn síwájú. ẹ kówó èrè lọ ẹ̀rẹ̀ tó rí bí ti statement kan lẹ́nu ọmọ ní mi wọ fọ́mátì yẹn ẹ jọ ah ewu wèrè gan sẹ́ẹ̀. ṣe girl hello. hello Kesh. kí ló fẹ́. mo má bínú mo ti ń try nọ́mbà ẹ̀ látàn ó píìkì kọ́ọ̀lẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ní ṣe i need the assistant I dọ́kítọ̀ yẹn. doctor. á pè tí wọ́n kò má pè fóònù mi mọ́ ṣọ́ọ̀ mi yẹ don't fucking call my phone again. Ah, fún ẹsẹ̀ òṣìṣẹ́ nǹkan ọ̀hún kiri ọ̀hún nìkan ló máa pè don't fucking call this number again. no jẹ́ kí n jẹ́ kí n explain fẹ́ kó. bye. ha ọ̀daràn ta mo fẹ́ pè báyìí wọ́n náà. nonsense. ẹ ó dé láwọn ìyá yìí náà tún sílé báyìí. owó náà ká ìmọ̀ ló bá báyìí tó ló bá. ó kàn gbé calls mi wọ́n sọ pé òfin rí mi mọ́ kí n má pin nọ́mbà ẹ mọ́ ìwà tó wù yìí òun ló fa bí màmí ṣe kú sórí àárẹ̀ mi nítorí wọn ò rí ìtọ́jú bó ṣe máa ń tọ́jú màmí. mi mi mọ pé bó ṣe jẹ́ nìyẹn. mi ò wá síbi láti wá bá ìjà mo kàn fẹ́ kó rí òdodo ọ̀rọ̀ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó dẹ̀ yí ẹ pé bí wọ́n ṣe èrò kọ́ lọ́rọ̀ rí. èmi fẹ́ bèrè pé kí ló tí ò lọ bí iṣẹ́ ní kí ló tí ò yìí ṣiṣẹ́. ọ̀gbẹ́ni ọ̀gá mi ti gbé mọ́tò wa. jọmí ló pè o. ah tètè pìtẹ́ o. Hello, ló jọ mí. owó à hello, fà. ẹ ló ẹ ló mú dáhùn. bó ló wà báyìí. ilé ni mo wà báyìí mi lọ́bẹ̀ ọkọ ilé ni mo wà mí. Ah. níbo ni wọ́n wà. ó mọ nǹkan tó ṣẹlẹ̀. já sáré german bíi two trips jọ mọ̀mísí ní ìdáhùn ògùn kan mi dẹ̀ fẹ́ da baba yìí láàmú rárá tá a bá fi lọ two trips ẹ̀. màá rówó àdèmà tó yàn kó pín òye rẹ. kí máa bọ̀ ebo ebo ni kí n ti bá ẹ. ẹ lọ sí ìdí gangan kó gba kí lọ́wọ́ màmá yẹn kò sáìwò táyà kò sáìfò bọ́dì yẹn ó lè fashion èmi gan máa gbé báìkì débẹ̀. Ah, màá ṣáájú ẹ débẹ̀ máa rí màá ṣáájú ẹ débẹ̀ màá ṣáájú ẹ débẹ̀. o ṣe o ṣe o ṣe o ṣe mi ní pẹ́ o ṣe wà pa. cut cut. ọ̀gbẹ́ni tètè máa sọ òwe lẹ́yìn náà. yẹ máa fi jayé orí mi lọ kí n tiẹ̀. sọ ọ́n mo lè máa tẹkùn máa pẹ́ lọ́nà. sori pé bàbá yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe é gbà bọ àbọ̀lọ́ ìkúkú ni ẹni agbaniwọ ni sọwọ́n lẹ́lẹ́ kò sáré lọ ṣé kí ibi òsì kan wà lọ́wọ́ àní ẹ̀bá ní ìyá ẹ̀jẹ̀ tó ju àgbélé jẹ ẹ̀bá ní ìyá ẹ̀jẹ̀ àgbélé jẹ bàbá rẹ̀ ṣé kí ẹ̀rọ káwé ṣé kí ẹ̀rọ jù ṣé mi jọ kẹ́rẹ́ ayẹwo ti tiẹ̀ ayẹwo ti tiẹ̀ ayẹwo ti tiẹ̀ ẹ má pàdé wọn èmi tẹ́ bàbá kò sọmọ bẹ́ẹ̀ kú kò kò sọmọ bẹ́ẹ̀ ara èmi bá yẹ èmi bá yẹ kọ́ba sí ló ń ta tó ti ma gbowó lọ́wọ́ mi wọ́n á kú à èmi afọyàwó sókè ah, ah wà wà sókè wà wà kí ló ń kọ ẹ sílẹ̀ jàre kí ló ń ṣe yìí. wà tó mọ ọmọ ni pé kí ni tó ń bẹ ni sọ lè bẹ̀rẹ̀ kó tó ṣe lọ lẹni kó filẹ wẹrẹ ni. ẹ ẹ má bàa dùjà tẹ o náà bí lọlọ àwọn ẹgbẹ́ ló kó síbi ilẹ o náà bí lọlọ wo bí ìwọ wo bí ń tiẹ àwa nídìí owó kò sanwó rẹ pàṣẹ. ó débi ò lówó kò láti jáde. jáde. máa ń ṣe bí ká. sọ wàá ti dọwọ ọlọwọ àmú àlọwọ tó wà lọ́wọ́ ẹ náà lọ́wọ́ tí nǹkan dúró ń gbà yẹn wà á bí wèrè yẹn tó lè lọ súnmọ́ bí abó ṣe lè ní máa gbà ojú ẹmọ ṣẹlẹ̀ ọsọ owó ni àwọn ẹbí ti rẹ yàbọ ti mi pásítì fún mi abó ṣe lè ní. ó dẹ́ tó wèrè gbọ́ máa gbọ́ wẹ̀ wá máa gbọ́ wẹ̀ wá gbẹ́ wèrè jáde ẹ̀yà fún ọ̀la ti táyà ẹ̀ wá wọ wá wọ ṣe àdúrà rẹ máa àti sáfù yín tó kẹta yẹn ẹni kò láyé o ẹni kò láyé o. kálọ̀ tó kọ̀ má lọ bá gbá gómi padà. wọlé gbọ́ ọlọ́run wà. Thank you. Yes, can I help you? No, it's it's okay, darling. they're just they're just idiot out. They're out. Um, you can only Google that can answer that question, okay? Um, fún wọn, oh, gọ̀, oh, bunú, oh, lẹ́kọ̀ọ́, oh, wá láti oh, gidi, ó nílàkà. Ẹ bọ̀ kí wàá ní problem kí ni ṣé a ní business oh, Ó yà wèrè ni. Ṣé bá a sọ̀rọ̀ ni? Má tì ká bọ̀ ẹ́ lójú o ó dàbí kó sùn mọ́ àwọn tó tó ẹ̀rọ àgbà ó dàbí. òbí wà fábalẹ̀ tó bá fábalẹ̀ tó bẹ̀rẹ̀ àbí mọ̀ mọ̀ tàbá gbá ẹ lójú wa wọ ìwọ ilẹ̀ tó bá tún bọ́ tààrà tó máa lọ etí ọ̀sà yà lẹ́lẹ̀ kó fábalẹ̀ ó gbọ́ ọ̀nà báyìí sọ ó yẹ kí n yàgò ẹ̀wọ̀n tó jókòó sí ni. tó ń sọ̀rọ̀ obìnrin tó ṣẹ̀dé yìí ṣé ìtorí ẹni tí wọ́n fi ń fi wá ṣàkọ rẹ̀ ń ṣẹ́jú ẹ̀ Ah, wo ó ti rí àgùntàn gbọ̀n lọ́wọ́ bọ̀ kí n tó fún ẹ náà wọ́n kọ́ wo ọwọ́ ń kálukú wa ó ti rí àgbo yẹn fún ẹ ò bá. fi hàn lẹ ó dáa fún mi jọ yín méjì lọ. a kàn fẹ́ fọwọ́ agbára gbà lọ́wọ́ ẹ̀ ni bọ̀ ká tó lọ ń sìn a máa ṣe ìbọn mi fún àgbo yẹn. ìwọ la yí ẹ èmi lèmi fẹ́ fẹ́ wọ̀ ìwọ ń tẹ́lẹ̀ lé o máa ṣe o. òun fọ́ńbù àbí ṣẹ́ni tí wọ́n gbé dání lélẹ̀ àbí tó jọ ẹ lójú ọwọ́ àjòkó sí níwá yìí bẹ́ẹ̀ ni tó ṣe introduction àbí. o ga tó mi o da tó mi o dúró rẹ tó mi o tún bá ẹni ó ṣe é. máa dá ẹ kọ́ àṣọ màá lórí rẹ gbogbo ọ̀gá tó dá ẹ lọ ṣé àlọ́ ẹ wá wo sí òun náà la ń pe láti látàrọ ẹsìn tí ò gbé fóònù o kí ló máa ń ṣe ọ̀bọ ìgànnà. òye ni òye dàbí ìjọ yẹn ká ti lọ gbowó lẹ́sìn àárín. ẹ̀yin guys nǹkan tẹ́ ṣe níjẹta yẹn kò dáa o àkóbá ló jẹ́ nínú ilé mi sìn o ẹni tẹ́lẹ̀ sọ sí lẹ́nu ẹ̀ òun ní breadwinner gbogbo family. mi nísì kò bìlíf gbọ̀ǹkan tí ń bá sọ ó bìlíf pé gbọ̀ǹkan tẹ́ sọ yẹn pé òótọ́ ni ẹ dẹ̀ mọ̀ pé rọ́ ni ẹ jọ ẹ wo ẹ jọ torí Ọlọ́run. ṣé lóyún burúkú ni ẹ ni. bàbá wèrè ni ṣá. Ah, wá wàá tí o mọ ọmọ náà kó bẹ́ẹ̀ ni. mo wá bẹ́ẹ̀ ni ẹ jọ. ṣé o yà wò. ẹ kí ló bá yẹn wa yẹs kí ló ṣẹlẹ̀. ẹ bá mi ẹ sọ pé mo fẹ́ kọ́ àwa ló hà tí oya gbé oya gbé oya gbé bọ́ọ̀dì ẹ̀ oya gbé bọ́ọ̀dì ẹ̀ ok ẹnìwé jẹ́ wà báyìí. oya di gbé asókè gbé gbé bọ́ọ̀dì ẹ̀ oya kọ́ gbé bọ́ọ̀dì ẹ̀ nọ gbé bọ́ọ̀dì ẹ̀ nọ tẹ̀kọ́ gbé bọ́ọ̀dì ẹ̀ nọ tí wàá lò ẹ̀fọ́ ẹ̀ báyìí ní àkúlé. wà wà wà ṣé àwa jọ ló mà táwọn máa kó trash ẹ. yes. ṣáájú lórí ẹbí ẹ̀ tẹ́ bá ní problem family yìí ni. yes. ẹ ẹ jọ. jọjú kò ní da fáwọn tó ń advice ẹ pé kó má fẹ́ mi èmi bá wọn sọ̀rọ̀ pé èmi fẹ́ fẹ́ ẹ ìwọ ń sọ pé olórí ẹ̀ kan wà níbì kan ikú máa pa láàánú ẹ ni wèrè ṣí ẹ ni oúnjẹ tó yẹ kémi jẹ òun gbé yẹn fẹ́ lómi ládùúgbò ìṣe yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọmọ máa ṣe gbogbo yẹn o try kó cooperate now. ẹ wo ẹjọ mo kọ wá bẹ yìí ni ẹ jọ sórí olóhùn ẹ kò tẹ̀lé mi ká lọ. kí ló ṣe ẹ ọmọ. kí ló ṣe ẹ máa ṣe yẹn ẹ máa ṣe yẹn náà kí ló ṣe ẹ ṣó fẹ́ máa jójó ayé sí ni Ah, èmi náà sì mọ̀ pé àwọn obìnrin wọn kì í máa ń gbà lélẹ̀ sùúrù náà ni gbogbo ẹ̀ náà ṣó ti yí ẹ ọmọ complete. mo like ẹ gan now mo like ẹ kò sí gbogbo bàtí. àyìnbó fímìlì àwọn oníkì mo ní kó má fọkọ mi ah, kí á bá mi bẹ̀bẹ̀ tún ní kí n máa fẹ́yàn kan fẹ́ ta ló fẹ́ ta ni. kí ló ń ṣe ẹ sọ̀rọ̀ tá à ń sọ yìí náà ṣó fa gbogbo ilé tó ṣe fún mi ni má jojú ayé náà ọmọ fojú ayé mọ́ra súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ olè ṣe ó káyé jẹ ó ọmọ gbàgbé gbogbo yẹn náà ah, sórí ẹ ọmọdé kò fún mi là má fọwọ́ ẹ kọ mi. kí ló ń ṣe ẹ tó ń ṣe báyìí ọmọ gbé sọ́rù ẹ kó da sọ́sà kó gbóyè rẹ kó fa mọ́ra oríire ẹ lọ́wọ́ iwájú ẹ yìí nà sọ́rù ẹ lélẹ̀ tó lọ yẹn má má bójú ayé jẹ́ fojú ayé mọ́ra káyé lè ṣe kẹ́ ẹ ṣó gbọ́ mi ọmọ súnmọ́ mi. má fọ ẹ̀kọ́ mi jà. ojú ọdún ni tó yà wèrè ni orí ẹ yí ni ó lè dìgbàdúrú ẹ ó yà wèrè ni kó sì kúrò ní tọ́n ọ̀yà kọ́ọ̀dù tọ́n ọ̀yà gbèsò gbèsò lù ẹ́. olo àbí àbí ẹgbàá mi tí o mọ ẹ wà. ìbájẹ́pọ̀ fi wálé bí a ṣe wà tèmi àti màámi tá a mánéjà àtijọ́ àti mi tí ò fi ọlá tọ́ wa lẹ́nu wò. sẹ́rẹ̀. ẹ máa kérò sínú mọ́tò báyìí ẹ máa sọ̀rọ̀ dáadáa tí wọ́n sì lè gbowó tó báyìí máa jọ ọkọ̀ mọ́yàn lọ́wọ́. wọ́n máa bẹ̀rẹ̀ sí ọ̀gbọ́n yẹn mọ́tò náà ni ò tó pariwo tó hó lálá èyí máa dé lórí máa fọyọ̀ lórí pàwọ̀ mọ́tò. o ti sọ wípé mo ní ṣéǹjì tálẹ̀ ó ti ẹ máa ní sùúrù màá so yín pọ̀ ní. ẹ̀yin ẹ̀ fún mi jàre. wà á ayé ẹ̀ mẹ́ta. Bàálẹ̀ ló ṣe é bẹ̀. Dírẹ́bà tó bá dé wájú ẹ̀ka bọ́ọ̀lù àwọn náà ti. Àtàkẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù àti déwájú pé wọ́n sínú mọ́tò kò jẹ́ káwọn ọ̀rọ̀ rẹ̀ ẹ má bọ́lẹ̀ nǹkan yìí. Wow. Uh-uh. I do well. I do well ọsàn yẹn lọ́sàn lé nìyí. ọsàn ọsàn tó wà yìí dùn dáadáa. ọ̀yẹ́ ẹ bá mi ta usual mi kẹfì pineapple kan náà sí. ó dà ó dà ṣé ṣe ń lọ. adúgbò lọ́wọ́lọ́wọ́. olúwa ṣe. ẹ kọ̀ ọ̀rọ̀ ajé mọ́ mi ẹ mọ́ ti bá ń kó fún wọn ẹ mú wa ẹ mú wa wọ́n fẹ́ pẹ̀náìtì tó ti tán mò ń bọ̀ ok. jọmọlẹ wọ́n ní ah. ah. ọkọ̀ alákọ̀. kí ló ń ṣe mí. Ah, ọmọ mi ni. that's my mom. ọmọ yín ni. ọmọ mi ni èmi mo bì ṣé mọ́ra yín ni. amọ̀ra o. ẹ ti mọ̀ra ẹ ti mọ̀ra náà. ẹ wò tí bá ti ṣiṣẹ́ mo máa ń wá assist mom sí. <laughs> really. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé gan sa ẹ ṣé gan àfiṣẹ́tì. no no no enough mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ a kì í dúpẹ́ ara ẹni. ṣe mọ̀ pé àwọn àgbà náà lọ sọ pé ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kú ni lẹ́rù lọ I really want to say a big thank you on behalf of my mom thank you so much. it's alright so mọ́mí mo ti order àwọn ògùn yín then double ni mo order sure mi so dábàá ti lò yẹn tán ẹ láti continue láti máa lò ẹni sọ pé tí parí ti yánsìn yín ẹ discontinue ẹ. ó ti wà ókè. no no no ẹ máa lò bí dókítà ṣe sọ yẹn ẹ máa lò ó pé ni mà. ẹ mo ti sọ fóun náà kó mo tẹ́ bá ti ní nǹkan ẹ̀ kí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ pátá ọlọ́run àgbẹ̀. ṣé ọkọ mi. Ah. ẹ má stress ara yín. ṣé ọkọ mi. ojú ò ní tiẹ̀ ò ní fàìsàn ló gbà ohun tó ṣe fún wa ẹ̀kọ́ la máa fi san fún ẹ ayọ̀ la máa fi san fún ẹ lágbára ọ̀nà. lórí nǹkan mo ṣe ọlọ́run ṣe ọlọ́run gbàdúrà tèmi ah. tí ìbá ṣe nǹkan tó ní kí n ṣe ó bá bí mi léèrè ìwọ tó ṣe fún mi kí mo fi ṣe. Ah, ṣe mo dúpẹ́ ṣe ọkọ mi ti dọ́mọ mi ọmọ mi ní ah, ẹ̀. àbíṣe fẹ́ kẹ́ mú mi ọgbọ ni ẹ bí ọmọ yín ni. èmi mọ bí mo ṣe ń tọ́jú màámi ó pọ́sibù kí kọ̀ọ̀kan má ṣe màámi dì sí i. kẹ́sìrò èmi ti sọ tèmi mo ti fà ẹ́ lọ́lọ́run lọ́wọ́ àmọ́ ó kú ẹ̀ ó kú ọlọ́run. you went and got involved with another woman ṣorí I am cutting mo ṣe on you. náà ni wo nǹkan Eh? kó rẹ̀ sí òtútù lọ jà ń bẹ̀ náà ó ti dàbẹ̀rù ó ti bínú máa ní sùúrù. gbogbo ìbínú ìbínú yìí kò ń ṣe nǹkan yálà bá kí yálà bá gé yálà bá má fojoojúmọ́ kó bí ìbọn òrìṣà bí ìyá ò sí ta ló jẹ́ ṣọmọ lọ́mọ lóore ta ló fẹ́ ṣe bí mi àṣà lọ́jọ́ rírí lọ́jọ́ rírí lọ́jọ́ ìyá mi kó gbogbo dúkìá ẹ̀ lọ tà nítorí mi. Ha ha ha! bá tulẹ̀ agbọ́n ó